أكثر أخذا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في اللحد وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال أراني في المنام أتسوق بسواك فجاء فجاءني رجلان أحدهما أكبر من الآخر فناولت السواك الأصغر فقيل لي كبر فدفعته إلى الأكبر منهما رواه مسلم مسندا والبخاري تعليقا وعن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحمل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقذف حديث حسن رواه أبو داود حديث على قولوني gbogbo أبي lábẹ́ akọ́lé kásàpánlé ẹni tó dàgbà jù wá lọ àti àwọn onímímà àti àwọn ẹni tí ọlọ́run bàbá fi kankan tó bá fi ṣe àjùlọ fún wa lórí wa ìgbà wa alákọ̀ọ́kọ́ yìí wà látọ̀dọ̀ Jábìr ibn Abdillah. رضي الله عنهما أرسل tẹ́lẹ̀ pé jábìrì al-ansari bàbá rẹ̀ ó bẹ nínú àwọn ẹni tó sàlàyé nínú ogun Uhud àti sàlàyé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé bàbá rẹ̀ ó ní àwọn gbèsè tó jẹ tó tó fi sílẹ̀ lẹ́yìn ikú rẹ̀ nígbà tí bàbá yìí wá sàláìsì Jábìrì ó kó ó rò fanabi sallallahu alaihi wasallam nípa àwọn gbèsè tí ń bẹ lórí bàbá rẹ̀ ànábì ẹ dákun bá ń bá àwọn tí bàbá mi tí wọ́n jẹ ń gbèsè sọ̀rọ̀ kí wọ́n dákun. kí wọ́n ṣe àmójúkúrò fún wa lórí díẹ̀ nínú gbèsè tí bàbá wa jẹ kó lè bàa nà wá lọ́rùn láti san. a sì sọ pé léyìí ń bẹ nínú àwọn nǹkan tí ó da tí ò burú pé kéèyàn ó ṣìpẹ̀ fún yàn lórí rẹ̀ lọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ kéèyàn bá wọn ṣìpẹ̀ lọ́dọ̀ rẹ̀. ẹni tó jẹ́wọ́ kò sọ ipò wọn gbà pò ń jẹ́ ọ lówó. kò sì sọ pé òun ọgbà láti sanwó tó ń jẹ ọ ṣùgbọ́n òun tọrọ lọ́dọ̀ rẹ ni kó o dákun kó o bó ń ṣàmójúkúrò díẹ̀ nínú tó ń jẹ ọ lówó nítorí kò sẹ́nìkan nínú wa tí ó wù pé kọ́lọ́wọ́ bọ́ ṣàmójúkúrò fọ̀nà tọ́ eléyìí ọjẹ́ bẹ́ẹ̀ nítorí pé gbèsè tí bàbá wa bá jẹ kalẹ̀ àwa náà la jẹ àbẹ́yẹn ọmọ pé owó yòówù tí wọ́n bá jẹ bàbá wa lẹ́yìn ìgbà tí bàbá wa bá ti kú o tó bá ti kú tó kúrò láyé àwa ni wọ́n jẹ lówó torí ẹ̀ tó ń ti pé bàbá rẹ ni wọ́n jẹ lówó ìwọ ló dìde lọ́mọ tọ́ lójúlé lójúlé ìletò sí ìletò ìlú sí ìlú láti lọ́ọ́ máa sin àwọn ẹni tó jẹ bàbá rẹ lówó tó jẹ bàbá rẹ bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé bàbá rẹ náà lọ́ọ́ bá jẹ́ yẹn lówó ìwọ náà wọ́n wá sí torí pé òfin ṣẹ̀rí àsọ pé al-ghunmu bil-ghunm ẹni tó bá jẹ́ pé yóò jẹ mọ̀kúndùn yóò jẹ ìgbádùn kan òun náà ni ó farada wàhálà ìyẹn pé tí ó bá di wàhálà ìwọ náà ló forí fa ajẹ́ pé tó bá di gbádùn kọ́ ìwọ náà ló jẹ gbádùn Jábìrì wa sọ fún anabi sallallahu alaihi wasallam kọ́bọ̀ ń sìnkú ẹ̀ wa anabi anu anabi wa anabi kẹ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim anabi bá a bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kàkà kí wọ́n gbọ́ kí wọ́n bá kí wọ́n ṣe àmójúkúrò lórí apá kan nù gbèsè tí bàbá yìí jẹ wọ́n kọ̀ jálẹ̀ bẹ́ẹ̀ ni anabi náà sallallahu alaihi wa sallam náà ló fi yé wa ó ní inna li sahibil haqqi maqala ẹni tó ní ẹ̀tọ́ lórí wa láti gbà ààyè àti sọ̀rọ̀ wà ìwọ ọ̀fẹ́ kí wọ́n jèrè ọ̀rọ̀ lórí rẹ̀ ọ̀fẹ́ kí wọ́n rọ̀rọ̀ sọ sí ọ kí ni wọ́n lọ jẹ gbèsè kí ni wọ́n lọ yáwó sí wo eseese ààrẹ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ kọ ọmọ ara rẹ̀ kọ́ lọ tọrùn bọ́ gbèsè wọn ní yáfẹ́ kankan mẹ́ ọ̀nà gbogbo. anábì sallallahu alaihi wasallam wa fún jábìrì pé tọ̀ gbèsè tí bàbá rẹ jẹ ebi gbèsè dẹ́bí nù náà lọ sínú oko rẹ kó o wéye ju iye dẹ́bí nù tó ọba ní wá kó àwọn dàbínù rẹ̀ ń jọ àmọ́ kọ ìyà wọn lọ́tọ̀ọ̀tọ̀ má ka kórìsì kan lúpọ̀ mórìsì mi jábìrì sì oko rẹ̀ lọ ọlọ́kọ àwọn dàbínù yìí ó kó wọn jọ ó sì yà wọn lọ́tọ̀ọ̀tọ̀ da orisi kan náà pọ̀ mọ́ra wọn kò jẹ́ kórìsì kan lúpọ̀ mórìsì mi wa oko sọ́tọ̀ asukari oko sọ́tọ̀ rukab oko sọ́tọ̀ ìgbà tí anábìyàn wa ni tó bá ti ṣe bẹ́ẹ̀ tán jẹ́mà gbàtọ́ sọ fún anabi sallallahu alaihi wasallam kí mo ti ṣe bẹ́ẹ̀ tán anabi bá wa salawatu rabbi wa salamuhu alayhi anabi wa ni gbogbo ẹni tí bàbá rẹ̀ jẹ́ ló kọ́ wa bì kálukú bá kí kálukú wọn máa sọ ohun tí abdullah ibn haram al-ansari abu jabir tọba jẹyìn kálukú sọ tiẹ̀ alábìíní mú igbá àwọn ìka máa wọn ti kálukú fún ní máa wọn bí eré bí àwàdà ẹjọ pé tí níye báyìí jábìrì ọwọ́ fún ẹlòmíkọ bọ ọbẹ mélòó ti yín náà jábìrì ó tún wọn fún ẹlòmíràn tún bá wájú bẹ́ẹ̀ ni jábìrì wọn jábìrì wọn á rí jábìrì tá a kó wájú kọ́ lọ títì àwa àwọn títí títí tí kò dínkù kò dínkù eléyìí bẹ́ẹ̀ nu mu'jizati nàbí sallallahu alayhi wa alihi wa sallam kálukú gba tiẹ̀ kan ọ̀rọ̀ wo alẹ́ tó ní ma ẹnu wo lẹ gbàmà kálukú ọgbẹ́rù rẹ̀ kọ́ máa lọ lé ní. torí ẹ̀ jábìrì yìí tiwa olóòní jábìrì tí ti gbọ́ tán rí pọ́ fẹ́yàwó ẹbí sallallahu alaihi wasallam ń bá a sáwàdà bàtà ń darí ìrìn àjò tí ràkúnmí rẹ̀ tí ìrìn rẹ̀ ọ̀já gara bíi tàwọn yòókù ẹnìbí ọ̀tà fún mi ni àyíǹta bá ti mọ̀ jábìrì bá díyelé anabi sallallahu alaihi wasallam ń bá náà wọ́n bẹ lórí ìdúnadúrà yìí ẹni jábìrì ló bá ní ọ̀dà iye táwọn fi ṣe kẹ́yìn òun gbà láti ta tọ́ anabi sallallahu alaihi wasallam wọ́n sì sanwó ràkúnmí yẹn fún ọ wá kú dẹ̀dẹ̀ kó wá wà ìjábìrì bá mú ìjánu ràkúnmí ọ̀fẹ́ fi lé anabi sallallahu alaihi wasallam lọ anani a sọ̀rọ̀ pé mo bọ́ ṣe dúnadúrà lórí ràkúnmí rẹ kí n lè bá gbà mọ́ lọ́wọ́ ni ìwọ ló ní ràkúnmí rẹ owó tí mo tún fún ọ mo bọ́ ni bil mu'minina ra'ufur aláàánú la nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi wa bi nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tó wáyé láàrin rẹ̀ àtànàbì sallallahu alayhi wa sallam ṣé ìwọ jábìrì ti fẹ́ yàwó ni ó ní bẹ́ẹ̀ ni mo ti fẹ́ yàwó so sáìsì yẹn má gbàgbé pé bàbá rẹ̀ kú lójú ogun ṣé ọmọge lọ fẹ́ ni àbí abilékọ lọ́wọ́ yà abilékọ ni mo fẹ́ wà ànábì sallallahu alayhi wa sallam ànábì wa ni halla bikran tudaacibuka wa tudaacibuha ese. tí o jẹ́ pé ọmọge lọ fẹ́ tí wọ́n máa bá ṣeré tó ń lọ máa bọ̀ ṣeré. ní jábìrì ni wọn ànábì ni mo kàn fún fífi abilékọ lọ́lá lórí fífi ọmọge nítorí pé bàbá mi gbà tí wọ́n kú fi àwọn àbúrò sílẹ̀ fún mi àwọn àbúrò yìí náà fúnra ara wọn bùkátà ẹni tí ọmọge gbogbo wọn náà tó bá tún àlọ́ ọgbọ́n ọmọge irú wọn náà wọlé àǹtí akọ àǹtí akọ níjọ ní ìròjú tẹ̀lé ayé má. lẹ́yìn àwọn ọmọ àwọn kéèké ni olú ẹ̀jú lọ ìjọ mélòó ló fi di olú ẹ lọ lọ fẹ́ máa gbádùn wọ ìyàwó sọ ẹ̀rọ pé bí ti ṣe kò sẹ́yìn àkàtì wọ̀ etí burú wà bá wọn. àmọ́ngbà tí mo bá fẹ́ abilékọ tóun ti ní ìrírí oríṣiríṣiríṣi òun lè dàbí ẹni tó gbọ́n ju àwọn àbúrò mi bìnrin yìí lọ yóò lè máa bá ń tún wọn ṣe yóò lè máa bá ń fi wọn mánà yóò lè máa bá ń darí wọn sí tọ́da ah, wọn náà rí wí o wọn náà rí wí. sọ ló mú wa mọ̀ pé ẹni tí ọba jẹ́ ọmọgekùnrin kò sí tó burú kó fẹ́ abilékọ bìnrin kò sí tó burú wọ́n á pa jùlọ tó bá kó ní àfojúsùn kan léyìí tó ṣe é pé abilékọ ìnirú àfojúsùn yẹn ti lè ló ti lè ló ti lè ṣẹ gbọ́wọ́ kò sí nǹkan tó burú ọ̀dà jábìrì yìí wá sọ yìí pé ìgbà tí àwọn èèyàn tí wọ́n kú sójú ogun lọ́jọ́ Uhud sọfọ̀kógun Uhud yẹn ológun kejì lánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́jà nínú Islam nílùú Madina àwọn mùsùlùmí àwọn ló ti kọ́kọ́ gbégbá àwọn ló ti kọ́kọ́ rọ́wọ́ mú lójú ogun yìí báyìí ní ìgbà tí wọ́n sì ń tẹ̀lé sí anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n gbà tán yapa sí àṣẹ anabi sallallahu alayhi wa sallam nǹkan yí padà àwa tá a apadà dẹni tọ́da wa rọ́wọ́ lé wa lórí àwa tá ń ti ń ṣe ọ̀tá wa lọ́sẹ̀ẹ́. apadà dẹni tí ọ̀tá wa ń gbé ewúro sí wa lójú àwọn tá à ń léèyàn tí ń sábò lójú ogun apadà wa dẹni tó fẹ́ sàtà lọ́fẹ̀mí wa bẹ́ẹ̀ ni bí ó ṣe máa ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà súnà ọlọ́ọ̀ni tẹ́yìn bá ń tẹ̀lé tẹ̀lé tà nàbì yapa ẹ̀yin lẹ́ẹ̀ máa borí ọ̀tẹ́ ò lẹ́yìn títí kò ní bá yín. gbogbo ète gbogbo ìyànjú tọ́ta bá gbà apárí oníkàyọ. àmọ́ńdọ́tà yìí bá ti ya pásítà nàbì Muhammad sallallahu alaihi wa sallam tẹ́ takìtì pàkọ́sítọ́ lọ́ntẹ́ ẹlẹ́sìn tiẹ̀ máa ẹ máa retí ìfìdírẹ́mi ìforísápá ojú tì téèyàn tún gbérí lẹ́yìn rẹ̀ mọ́ láéláé yọ padà sẹ́yìn iná ìlẹ́rìí ti ń ṣẹlẹ̀ nù gbèsè ayé wa lónìí Ọpọlọpọ ọ̀tọ̀ ọlọ́run ni wọn ọ̀tá sallallahu alayhi wa sallam tí ọlọ́run fi rán ànábì nǹkan jọ wọn lójú rárá dípò kí kàn pa gbogbo ọ̀nà kọ́nà tí wọ́n fi takò nǹkan ni fi ń takò ọ̀rọ̀ déédéé sí rere àwọn èèyàn dáwọ́ nǹkan kún yanjú ní ìrọ̀rùn kí wọ́n dáwọ́ lérú rẹ̀ àfikọ́jẹ́ pé sòrò ní àyàfi tí bá ṣe mùsùlùmí tọ́lọ̀ ń bá wá ṣe nǹkan kan fún yàtọ̀ tó kọjọ́ tọ́ lọ tọ́lọ̀ ń gbàdúrà rẹ̀ tó ti ọjọ́ tá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ má ṣe wá lọ jìnnàjìnnà orí ẹ̀dẹ́ lọ́lọ́wọ́ bá ń ṣe fún istidrajan nítorí pọ́lọ́ wọn bọ́ dẹ́ pẹ̀lú orí yẹn títí torí ibú òfin jẹjẹ kọ́lọ́ má ṣe tù wá lórí ibú torí délé yìí anabi sallallahu alayhi ó fi èèyàn àádọ́ta sí orí òkè kékeré kan ní Uhud àwọn jẹ́ tafàtafà ó ní kí wọ́n máa dojú ọfà wọn kọ ó kan àyà àwọn kèfèrí ní ìgbà tó ṣe pé wọ́n máa dáàbò bo ẹ̀yìn àwọn mùsùlùmí. dédé ẹ̀yìn àwọn mùsùlùmí tó wà lójú ìjà ni wọ́n wà yọ wá jẹ pé tí bá ń ta ọfà wọn ó kan àyà àwọn kèfèrí tó dojúkọ àwọn mùsùlùmí ní ọmọ àlọ ẹ gbọ́dọ̀ kó lórí òkè yìí o bọ́lá ẹ rí i pé ọwọ́ wa ní dùn wọ́n jù àbọ̀wọ́ tiwọn ní dùn wá. àbá àjẹpọ̀ àlà borí wọn ọba àjẹpọ̀ borí wa ẹ̀rọ o àtẹ̀tànà fìfì lélẹ̀ ìjà ń lọ lódodo àwọn mùsùlùmí ní borí àwọn mùsùlùmí ní dùn wọ́n jù à ń pa pípa èyí èsì ń bẹ lójú ìjà ọwọ́ rí i pé akẹgbẹ́ òun táwọn jọ wá ọwọ́ àwọn mùsùlùmí ti bá wọn ti pa sójú ìjà ọfà wọn ń bọ̀ onídàáfidà léwu kò sí tàbí ṣùgbọ́n pé ní tó ṣe akẹgbẹ́ òun kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi ṣe òun ṣé dúkìá ti ń bẹ lára rẹ̀ tó gbé lọ́wọ́ wá sójú ìjà ìní ọ̀ma dùn ní àbẹ̀mí rẹ̀ ẹ̀mí ló kù tí ọmọ àdùn ìdí nu bí wọ́n ṣe ká àsálà fẹ́mi wọn yẹn dúkìá tó wà lára àwọn kálukú ń tu ńsọ́lẹ̀ ńsọ́lẹ̀ Awọn gbàtà àwọn mùsùlùmí rí i pé àwọn àwọn àwọn Mẹ́kà táwọn ń bájà yìí wọ́n da dúkìá wọn sílẹ̀ lójújà wọ́n sun àsùn gbàgbéra pé ìjàmà láńjà kì í máa ń ṣèrànlá wá wò béèyàn bá jáfara níbi àti fi ọ̀tá ṣe oúnjẹ ọ̀sán ọ̀tá máa fi ní sọ́njẹ àárọ̀ àwọn bá bẹ̀rẹ̀ sí ni kó àwọn dúkìá táwọn kèfèrí yìí ń dálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sà wọ́n bẹ̀rẹ̀ sí ní sà. wọ́n bẹ̀rẹ̀ sí ní sà eléyìí ni àwọn ẹni tí ń ta ọ̀fà rí làwọn náà bá ń sọ̀kalẹ̀ kó lórí òkè yẹn káwọn náà ọmọ lọ kó èrè ogun yẹn jọ gbọ́ àwọn pẹ́ńtà ti sá lọ kí ni tó tún kò sí ìtumọ̀ i ma ṣùgbọ́n ní jẹ́ ọ̀gá àwọn ẹni tí ń ta ọ̀fà ó pe àkíyèsí wọn nígbà tí gbogbo wọn fi tú kúrò lórí òkè yẹn ẹ rántí àṣetánà fi sallallahu àti wasallam fi pa wá pé ẹ kúrò lórí òkè ẹ dúró sẹpẹ́ pẹ̀lú ọfà yín ẹ máa fà á ẹ máa tá sí àwọn yìí kódà kó àwa là ń borí ẹ kúrò bì. àwọn abẹ́rẹ́ abẹ́rẹ́ sí ni fún ọ̀rọ̀ nítumọ̀ tí èsì tiẹ̀ ń tó bá yẹ pé àborí tó bá ṣe borí àti borí kọjá kátó wá dúró bì ẹ̀yin náà rí pé gbogbo ọ ti sá ni. ok sísọ tí wọn sọ àfa ṣebí ibi tí wọn wò ni wọn wò wọn ọmọẹni tí ń wọ Khalid ibn al-Walid radiyallahu anhu bàbá yìí wọn kèfèrí lọ́jọ́ yìí nínú jọ́sìn máa fi sà tí wọ́n máa fi kì tí wọ́n máa fi yìn onáàní ké kọ́ lójú ogun kan rí kọ́ má borí láti ìgbà tó ti wà láyé jàìlíyà kó di mùsùlùmí. Khalid ibn al-Walid ó wá kó àwọn jagunjagun kan sòdí tó wà lórí àwọn ẹṣin tó lè sáré dáadáa sọ wá kó wọn sòdí wọn á gba ọ̀nà ẹ̀yìn wọn lọ yípo òkè Uhud lọ́nà tẹ́nìkan ò ní mọ̀ pé àwọn kan dèjì wọ́n lọ yípo ké ó títí títí wọ́n fi wá bọ́ sí ẹ̀yìn òkè kékeré tí àwọn ẹni tí ń ta fàyẹ́ wà wọ́n gbẹ ẹ̀yìn apáta ńlá wọ́n fi wá yípo wá bọ́ sójú ìjà wọ́n á sí déédéé ẹ̀yìn àwọn ẹni tí ń ta fà torí pé àwọn fura mọ̀ pé ọfà tí wọ́n ń ta yìí pẹ̀lú bá nàbì ṣe tó ètò bí wọ́n ṣe dúró lójú ogun yìí lọ́jọ́ káwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn ẹni tá a wá fi sí àyè kan tó yẹ kó wọ́n dúró ń bẹ̀ títí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó fi kádàrá àràǹṣe tó gbópọn fún wa táàbórí àwọn ọ̀tá wa níbi borí tán àwọn ò ṣe làákàyè àwọn kò láyọ̀. ọwọ́ èèyàn méjì mẹ́ta tó kù ń bẹ̀ táwọn ẹran adíláwí táwọn débẹ̀ wọ́n kọ́ pa wọ́n ni. ọwọ́ adìyí pé ń táwa ṣe táǹfin borí lọ́tà wa wá ń ṣe nìyí ẹsẹ̀ wa bẹ̀rẹ̀ sí nípa àwọn mùsùlùmí nù lọ́jọ́ tá a wí gbèrè bí àwàdà àádọ́rin nínú àwọn ọmọ ogun Islam iná ni wọ́n kú lójú ìjà lọ́jọ́ yìí lọ́jọ́ yìí iná ni wọ́n pa Hamza ibn Abdul ọmọ ìyá bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí anabi sallallahu alayhi wa sallam tó sọ ní orúkọ nagijẹ asadullah kìnìún Ọlọ́run àwọn kẹfẹẹrí ọwọ apalábẹ wọn tún de tẹmfíìlùn bìjọ pẹtẹ wọn fi òkú rẹ̀ wọn tún fi sẹsìn torí pé wọn mọbẹ wọn gé wọ́n gé imú rẹ̀ wọ́n gé ètè rẹ̀ bẹ́ẹ̀ wọ́n tún fọ̀bẹ lukùn rẹ̀ wọ́n yọ ẹ̀dọ̀ rẹ̀ jáde wọ́n fi ṣe yẹtí wala hawla wala quwwata illa billah bẹ́ẹ̀ ni ẹ ṣọ́ra ẹ̀yin mùsùlùmí níbi àti máa tàpásásẹ Ọlọ́run ìtàpásásẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam. torí pé àbádé onírẹ́rìn aburuburu burúkú ní ọkọ̀ wa gbàtà tí wàá pa àwọn èèyàn tán ó ti di gbógun tán àwọn èèyàn wá fẹ́ máa gbé òkú wọn padà sí Madina nítorí pé Uhud lọ́jọ́ tá à ń sọ yìí ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ó di lọ́jọ́ sí Madina mélòó Madina Madina nígbà yẹn ìlú rondo yìí kékeré kan ni torí ẹ̀ nínú tàn kí ẹ máa ka báwọn ni Madina ma láyé anabi sallallahu alayhi wa sallam ibi tí mọ́sálásí anabi fẹ̀ dé lónìí ó ju Madina lọ mọ́sálásí anabi ó fẹ̀ ju Madina lọ torí ké wọn lẹnìkan lọ sí hayo bani salama ẹnìkan lọ sí Quba bí ìgbà tẹ lọ lumi ni ayu bani salama níbi wádìí àkèk ibẹ̀ jami alìsàmíyà wà lónìí jami alìsàmíyà kuma kìí sọ̀pin madina àárín ìlú ló tún wà. láyé ìgbà yẹn madina kéré gan ẹ má fi jáde ṣe sọlá tẹlẹ ìdì ni kó lè má fi madina ṣe tóbi tó ń gbà wọn. ibì kan wà ní madina ìsìtúmọ̀ ẹ̀ ń bẹ̀ dì sí i so Saudi Telecommunication Company ló wà ń bẹ̀ títí di sìn ní ọba jáde lẹ́nu lẹ̀kùn mọ́ṣáláṣí tá à ń pè ní Babu Salam tó bá kọ̀yìn sí Babu Salam yẹn tó bá wọ̀ ọ̀kan báyìí wàá rí kíní sátẹláìtì Saudi Telecommunication yẹn kọ́mpìnì yẹn yọ̀ náà ni tó wa wá tó máa ń lọ tó dojú kọ bí tó ti rí sátáláìtì yẹn nítòsí rẹ̀ láì jìnnà rárá wọ́n ní mọ́ṣáláṣí kan tí wọ́n kọ́ pẹ̀lú àwọn búlọ́ọ̀kù dúdúdúdúdúdúdúdú wọ́n ń pè ní masjidul ghamama masjidul ghamama yẹn ó ní musalla al-eidain láyé anabi muhammad sallallahu alayhi wa sallam. ìbẹ̀rẹ̀ náà ti máa ṣe sọ̀láṣí al méjèèjì tẹ̀sí mi kó fi ṣẹ̀rí àṣọ yìí pé tẹ bá fẹ́ ti sọ láti lọ ìdí ẹ̀ lọ sí ẹ̀yọ́dì ìlú ẹ̀yọ́dì ìlú ló bá. dókítà bá mú kó sọ yóò kọjá àbí tí mò ń wí yìí sẹ́nu ọ̀nà mẹ́sàlásì ànábì sallallahu alaihi wasallam lẹ́ẹ̀mẹ̀wàá. àgbàlá mẹ́sàlásì ànábì gan ní ìsìn ó ti fẹ́ẹ̀ dé gbogbo ibi tí mo sọ yọ níbi tó ń gan gòdè ó ti fẹ́ẹ̀ débẹ̀ tó bá ti fi àgbàlá ńlẹ̀ gan o lè má rìn tayọ ọrú bíi àyàlọ́ alálọ́ tó fi ríbi tá à sọ. ọ àwọn èèyàn wa kú sí Uhud kálukú wa fẹ́ gbókù rẹ̀ wọ́n fẹ́ máa gbé wọn bọ̀ wá sí Madina anabi sallallahu alayhi wa sallam ní kíni jẹrẹ ẹnìkan kan gbókù kankan lọ Madina ibi tó kú sí ibẹ̀ náà lásìkò wọn sí eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rí tí fi hàn wá pé ibi tí mùsùlùmí bá kú sí lásìkò. Abukata láti máa gbókù láti ibìkan lọ ibìkan pé kéènì ṣé abẹ́ gbé kóònù lẹ̀ yà lọ sínú lẹ̀ kẹ́ni tàbí ìwọ̀n wàhálà ìwọ̀n karamba ni ibi tó kú sínú aláàsì òfin Islam àyàfi tó bá pẹ́ àwọn àdí pàtàkì kan wà tó lè mú amẹ́sìn mùsùlùmí síbi tó kú sí bí kápẹ́ ibi tó kú sí yẹn awọ àyè títí àríbi tá a lè sin ibi tó kú sí yẹn àyè tá a lè sin sí wà ṣùgbọ́n owó tó fẹ́ gbà agbára wọ̀ ká bí kò sọ pé ilẹ̀ tí wọ́n sìnkú ẹyọ kan sí five million naira ni alàyè kò rí five million láti sáyé five million láti wá ra ilẹ̀ dóró tá a fẹ́ gbòkú sí ajẹ́kẹ̀jẹ́ agbè lọ́bù mi orí tí ọ̀sán láìsí nílùú yẹn ṣùgbọ́n orí tí àwọn kèfèrí ni àwọn ọ̀sìn mùsùlùmí sórí tí àwọn kèfèrí. wọ́n ní lọ́dọ̀ táwọn kò sí àtọ̀ gbogbo ẹni tó bá ti kú orí ni a a lè sin mùsùlùmí sáàrin àdàlú ẹ̀wà a wà bí torí a mùsùlùmí bá ti dádó ibẹ̀ lágbè lọ. wàyí o àti tó tún wà ń bá kú náà tún kú pé kú lásán máa ẹ wá gbé ẹ ń gbé bọ̀ wá lù ẹ mọ̀ pé ẹ sọ ìbànújẹ́ dọ̀tun ẹ sọ ìbànújẹ́ dọ̀tun torí pé gbogbo ẹni tó bá rúkú rẹ̀ kò ní gbàgbé bò ń ṣe rí láéláé ẹ torí nígbà wọn jà àtúnṣọpẹ́ nìkan àbáwọn kan ní àwọn sọ̀hábà yẹn àwọn kèfèrí wọ́n tún fòkú wọn tẹ̀sín nígbà tí a bá wá gbókùdé nù lùtẹ́ wá rí i pé kò létí má ẹni pé wọ́n ti gé mu rẹ lọ ẹni pé ti gétè lọ irú rẹ kìí jẹ́ kálẹ́mì ìdáríjì láíláí a wá ọ̀nà káwọn náà fi rí ọ̀nà mú àwọn ẹni tó ṣerú rẹ̀ káwọn wá fi ètò dúró eléyìn lọ jẹ wá nínú ìyà téèyàn ọmọ àwọn tó lè di mùsùlùmí nítorí padà náà gbogbo ọpọta ló di mùsùlùmí wọ́n padà ya yín lọla gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yóò ti tà yóò di níta sákòbò ẹni tó sì ṣe ń ni yóò padà ṣe ń tọ́jú ni Hamza ohun gangan alára náà ló tún ṣe pa nílá kan nínú àwọn kèfèrí ìgbà tó torí délé anabi sallallahu alaihi wasallam wá wọn síbẹ̀ ibi tí wọ́n sin wọn si yẹn bá lọ sí hajj ọbẹ lọ sí umra náà ibi mẹ́ta mẹ́rin súnà mú pé ká tá a bá lọ Madina ẹ̀yà sallallahu alayhi wa alihi wa sallam àti pípapọ̀ agan torí mẹ́sàlásì ànábì sallallahu alayhi wa sallam kálí láǹfààní àti ṣe sọ̀láàtì ńbẹ onínìkẹyọ ká táǹtì torí rẹ̀ lọ Madina torí pé ànábì sọ pé sọ̀láàtùn fi masjidi hadha afdalu min alfi sọ̀láàtìn fi ma siwa illa al-masjid al-haram. sọláàtì ẹyọ kan tẹ bá ṣe nu mọ́ṣáláṣí mi ọlọ́lá ju ẹgbẹ̀rún sọláàtì bẹ́ẹ̀ tẹ bá ṣe ń bò mí lọ àyàfi mọ́ṣáláṣí ń kà bọ̀ kókó ń tọ́fẹ́ tìtorí ẹ̀ lọ Mẹ́dínà nù èyí ti kọ́ fẹ́ lọ bẹ sàrẹ́ ànábì wọ̀ kò sínú súnà ká di gàrí ẹ̀sìn ká máa lọ sílùú kan pẹ̀lú ẹ̀mí pa fẹ́ lọ bẹ sàrẹ́ wò ń bẹ̀ bíta bíta bíta mùsùlùmí àgbọ̀dọ̀ dáhùn kọ́lá kó ṣe sáré ànábì Muhammad sallallahu alayhi wa sallam torí pé ànábì kan náà ló sọ fún wa pé la tushaddu rihalu illa ila thalathati masajid agbọ́dọ̀ di gari ẹsìn rìnrìn àjò lọ síbi kan ló kọ pàǹlọ ṣẹṣin ń bẹ àyàfi mọ́sálásí kan nínú mẹ́ta wọ̀nyí. mọ́sálásí anabi sallallahu alayhi wa sallam mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ mọ́sálásí Baitul Maqdis torí ẹni ẹnìkan sọ pé òun fẹ́ òun fẹ́ wá láti Kòtòngórà òun fẹ́ wá sí Ògbómọ̀ṣọ́ òun fẹ́ wá sí al-i'tikaf ní mẹsàlásì markaz al-Madina àti pípamọ́ gan òun tún fẹ́ tara rẹ̀ láǹfààní àti mọ́ gbọ́dọ̀ alẹ́kọ̀ọ́ tá bá ń ṣe lásìkò yẹn á ti dà á torí kékeré ni ó fi odidi kòtòǹgò rálẹ̀ kò sí mọ́sálásí ń bẹ̀ tó ti ṣe ẹ̀tìkáf ọ̀hán ní lẹ́yìn ìgbà tí ọba ti wá wá fún ẹ̀tìkáf yẹn ọ̀tá rẹ̀ sàǹfààní àti máa gbọ́dọ̀ nílẹ̀kọ̀ òfin ṣẹ̀rí àṣìṣọ́ yìí àtẹ́bìrù lẹ́yìn fúrọ́dù bí hukum ntí ń tẹ̀lé nǹkan lẹ́yìn ìdájọ́ ntí ń tẹ̀lé ló ń wíwá tó wáyà bí dàá. ajẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tó fẹ́ tó kó máa gbọ́ náà kọ́ bí dàá ìwé ẹsẹ̀ wá kó torí pọ́ fẹ́ wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ so ìdánilẹ́kọ̀ọ́ tó wá fẹ́ gbọ́ ọ wá tún tara rẹ̀ sí ló gbé ọ wa torí pé àtẹ́bẹ̀ ọ̀tẹ́bẹ̀ bẹ́ẹ̀ ló fi ṣẹ̀rí àsọ. akramakumullah ẹ wá fẹ́ dé ẹnìkan wá kọrin mọ́dì òbánu. أمن تذكر جيران بذي سلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم àwọn bídìí àwọn kan pọ̀ láyé bàjẹ́ ọ̀pọ̀ bàjẹ́ tirẹ́là ò lè kó wọn. àfọwọ́rí kálukú bá wú mọ̀láyà sọ́ọ̀lì wàsálẹ̀m dá imán abàdá. olùwípé lọ́wọ́ níbi làwọn rí tẹ́lẹ̀ àwọn bídìí aburú wọ́n èsì sọ̀tọ̀ láti bí kíbi tó ọba wa ẹ̀gbọ́n dánàbí sallallahu alaihi wasallam sọ̀sọ̀ fún wa ni. ó ní inna lillahi malaikatan sayyahina fil ard yuballighuni an ummati as-salam ọlọ́wọ́ bá ní dájúdájú ọlọ́wọ́ bá ní àwọn màláìkà kan tí wọ́n jẹ́ arìnkáàkiri lókè pẹ̀lú wọ́n máa jíṣẹ́ kíkí tí àwọn àlùmọ́ mi bá ń kí mi fún mi láti kí mi. bẹ́ẹ̀ ni àdìsí kan náà tún wá nípa tí àsọ̀láàtì náà tẹ̀bá ṣe sáà nàbì sallallahu alaihi wasallam láti fi kíbi àwọn mọ̀lẹ́kà àwọn màjíṣẹ́. kí á ní pé ìlú Madina la fẹ́ wọ sórí ni yóò wú ni tó gàrí lẹ́yìn àbọ̀ lórí èpẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́ gbogbo eléyìí kò sí nínú lànà àní kókó ń táwọn ti torí ẹ lọ sí Madina ní kíni ká lè láǹfààní àti ṣe sọ̀lẹ́t nínú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bàtà ń sọ pé sọ̀lẹ́tún fi masidi hàdà sọ̀lẹ́tì ẹ̀yọ̀ kan tọ́ba ti lè sẹ́nu mọ́sálásí olórí jẹ́ gbẹ̀rún rú rẹ̀ lọ́tọ̀ sẹ́ńbọ̀mì wọ́n ní eléyẹ yàtà họ́kọ̀kọ́ bil itiyani bi rak'atayn faqat tó bá ti lè ti rákà méjì péré ó tó ipò ti mú sẹ ọlọ́run ti ràn ọ́ lọ́wọ́ kó o tó ku ọlọ́run náà lọ ó yẹ ṣe sọ̀láàtì rímbo ní mẹ́sàlásì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lá kó ṣe tahiyyatul masjid kọ́lá kó ṣe sunnatul wudu kọ́lá kó ṣe sọ̀láàtì duha kọ́lá kó ṣe sọ̀láàtì fajr kọ́lá kó ṣe sọ̀láàtì jumu'ah ó tó. wọ́n á ní a gbọ́dọ̀ ṣe Madina ìjọ mẹ́jọ times five ó di kíni forty báwọn gbọ́dọ̀ ṣe sọláàtì ogójì mẹdínà tí ẹ bá tí ẹ bá pé forty nǹkan ìlú ògbìn lọmọ ilé ẹsẹ̀ àwọn bídí àbúrúkú torí ẹni ìsísálálà ti bá lọ mẹdínà wọn bá sọ pé à ah, ìjọ mẹ́jọ wà kújọ méjì àwọn ah, ọ̀la ìjọ mẹ́jọ wọn pè tá ní kẹsì ìjọ mẹ́jọ gan lẹ́ni bí dáa ẹ ẹ wá máa wọ ní ìsú ìwọ ń ṣe súnà walhamdulillah ó ti ṣetán láti fi súnà tiẹ̀ gba pààrọ̀ àwọn jàmáà tó bá lọ hajj nígbà àwọn alukóyin dé Madina wọn níjọ́ mẹ́jọ lẹsẹ kálukó sì máa kasọ láti rẹ kó pọgójì o ẹ lè má padà wọn máa yé yo ogójì ni o kó pọgójì o ìhà ó ní wọn kọ sógójì sọ́ọ́tì tó rí i pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ pọgójì

à ń lọ mọ́sálásí kan ládùúgbò kò yàtọ̀ sí mọ́sálásí tó wà ń jẹ́rù torí Mẹ́dínà yàtọ̀ sí Mẹ́kà sọrí Mẹ́kà yẹn inú bó ṣe yàtọ̀ ni pé mọ́sálásí yòówù mọ́sálásí yòówù láti rí i pé inú haram lẹ́wà ìyẹn ni kéésì mọ́sálásí yẹn máa ń bẹ ní Mínà gan ẹ bó ṣe jìnnà sínú lù àti mọ́sálásí yẹn bẹ Muzdalifa ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún sọ̀láàtì náà lọ́gbà torí pé nu haram lẹ́wà Madina náà haram ni o àmọ́ haram tiẹ̀ nípa sọ̀láàtì kò haram Mẹ́kà nípa sọ̀láàtì àfi kò rí pọ̀ wọnú mọ́sálásí ànábì kó tún jẹ́ yọ ọ tó bá wọ́n àgbà látàn sẹ́rìn ká sí ọkàn ṣe sọ̀láàtì náà atẹ́gùn ni o ò ní gbalada ọgọ́rùn-ún ẹgbẹ̀rún sọ̀láàtì yẹn ò ní gbà o sọ nítorí délé kákìí Sara ọgọ́rùn lọ́nà ọgọ́rùn òní ti Madina ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn òní Mẹ́kà torí akramakumullah ẹ wọ́n ṣe súnà ní o ojú wa báwọn jẹ̀mọ́ ẹ̀ lọ́wọ́ ní forty day forty sọ̀lá lẹ́sìn wọ́n ní dá wọn lóhùn tọ́ba lọ yálọ ọ̀yálọ́ lànà tọ́ba lọ yálọ́ tùlọ̀ ọ̀yálọ́ tùlọ̀ wọ́n ní báwọn síjọ́ mẹ́jọ yẹ yẹ́kì dáńsì rò mọ́rò pé yé wa àmọ́ wàá ní tìtorí bídíà àti ọ̀tá ń bá ká kí àsìkò àti lọ mọ́ṣáláṣí ọ̀rọ̀ àtúkọ̀ ní ẹni lọ lónìí wọ́n fẹ́ ba píríncípù fún wọn jẹ kí n ṣe ní lọ mọ́ṣáláṣí ànábì wa lù wá ni òsì mọ́ṣáláṣí ànábì lù wá dákúnkọ́ rí mọ́ṣáláṣí jáde kódà gan ni tún dẹnu mọ́ṣáláṣí yẹn ìyànjú tó tún yẹ kó gba ni not everywhere nínú mọ́ṣáláṣí gangan kìsì gbogbo àwọn olóòtú yẹ kó dúró kọ́ ọmọ pé má ti dúró ń bì táyọ̀ bá gbọ́ lọ síbi táwọn pè ní rọ́ọ̀bà rọ́ọ̀bà bàtà àlìjẹ́nà ti ń bẹ lókè pẹ̀. nítorí pé ànábi sallallahu alaihi wasallam sọ pé ma bayna bayti wa minbari rawdatun min riyadil janna láàrin ilé mi láàrin ilé mi àti ibi tí mo ti máa dúró bá yín sọ̀rọ̀ mímbàrí àbàtà kan nínú àbàtà àlìjẹ́nà ibẹ̀ yẹn ó rí pé àwọn ẹni tí ń pèpè fún sọlẹt dédé ibẹ̀ ni wọ́n rọra kọ́ àyè wọn sí sòtó fi máa fi tẹrọ ọgbà wà ó rọra ti ń pèpè fún sọlẹt tó ẹ àwọn wà lókè ẹ máa rí wọn báyìí wọn ò kankan bò wọn ìsàlẹ̀ ibẹ̀ yẹn ni rọwọ tí gbogbo ẹni tó wà ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó bá yẹ pé kọlọ rẹ́ẹ̀dì kọlọ pupa ni ibi rọwọ yẹn wà á rí i pé kọlọ ìtẹ́ ọyàtọ̀ ń bì wọ́n fi ń sàpèjúwe fún ọkọ ọmọ pé ibi tó wà yìí ibi tí gbogbo èèyàn ń sojú kòkòrò àti dúró nìyẹn sọ́ra sí ẹ nìyẹn lọ́nà tó yẹ pé sáfù mẹ́rin ló yẹ kó tó bẹ́ẹ̀ àbá lọ́fẹ̀ẹ́ tó méje sẹ́lómi gan lè ṣe sùjúdù lórí lórí ẹ̀yìn rẹ níbi tí yẹn pọ̀ ẹ gbogbo kó ṣe sùjúdù ọ̀nà ẹ sọ́nà ní ká nà ń bọ̀ <laughs> ibi tí ẹlòmíì subhanallah ó lè sọ àlùwàlá rẹ̀ látàárọ̀ títí di sọ́ọ́tù lè ṣá tó o bá ti dìde péré àtẹ́lẹ̀ náà àwọn èèyàn fẹ́ kó dìde. so ìgbà yẹn téèyàn bá lè sojú kòkòrò kéèyàn débẹ̀ ibẹ̀ ló ti yẹ kéèyàn ṣe náà fìlà tí ọba àrètí fún ẹ sátìrì pé nu mọ́ṣáláṣí lọ wà. àkọ́kọ́ nù tó bá ti wá ṣe sọ láti nu mọ́ṣáláṣí ànábì ayé kejì ó ṣàbẹ̀wò sàrí ànábì Muhammad sallallahu alayhi sallam alákọ̀ọ́kọ́ ni sọ láti yẹn ẹlẹ́ẹ̀kejì kó ṣàbẹ̀wò sàárẹ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti débẹ̀ wàá dúró níwájú sàárẹ̀ ànábì sallallahu alayhi wa sallam wàá ti sàmì síbẹ̀ so ó sàlámà sànàbì asalaamu alayka ya rasulallah asalaamu alayka ya rasulallah ó ti tó òde ìdìbò múwe kálọ́kọ́ ọmọ kakutuba tó bá ti sọ báyẹn wà á rọra rìn síwájú díẹ̀ bí ẹsẹ̀ bàtà méjì wà á tún kọjú sí sàárè tó wà wájú rẹ̀ èyí jẹ́ sàárè Abubakar as-Siddiq radiyallahu anhu asalaamu alayka ya Ababakar lọ́ba wà á rìn bí ẹsẹ̀ kan méjì wà á tún dún sàárè Umar asalaamu alayka ya Umar lọ́ba tán anabi sallallahu alayhi wa sallam ó sọ pé nìkan kò ní wá kó wá sálámà sí mi níbi sàárè mi àyàfi kí ọlọ́run ọbọ̀ dẹ́ẹ̀mí mi padà sí mi lára kí n fi dáhùn sálámà rẹ̀ kó tó kú mbẹ́ salawatu rabbi wa salamuhu alayhi ẹ dákun èwo ni òtó èwo tọ́wá diwó má dì í sani kọ́ lọ́dọ̀ múra tó ní ọ́ ah, owó yẹn náà ti pọ̀ jù lọ́dọ̀ hajj owó yẹn náà ti pọ̀ jù tó o bá kú máa kó lọ́rùn. sí ọ̀rọ̀ láì ẹ̀wòrán àǹfààní téèyàn ní. asalaamu aleyka ya rasulallah ó ní fi bẹ́ẹ̀ lò kọ́lọ́ wọn tó dẹ́mi padà sára anabi kọ́ dọ́ọ̀lù. salawatu rabbi wa salaamuhu alayhi. step two nù sani tó lọ sí alimadina step three wàá lọ sórí tẹ bàkìyà mẹ́rin ti ń sìn yàn sí ní nǹkan tó ti lé ní one thousand four hundred years ago kò sì kúndò ní ẹnìkan ní a ah, ilé abàmì kò sí ilé abàmì kankan wọ́n máa maintain ni àwa a ní problem tó ti pọ̀ jù àmọ́ lẹ́sọ̀ọ́ àti àmọ́ ń balẹ̀ jẹ́ ni ibi táwa bá fi sórí tẹ́ ẹ̀yin mẹ́yìn orí tẹ́ tí wọ́n lọ ti kún wọ́n ti lọ bomi ó ti kún wọ́n tún ti lọ bomi ó ti kún wọ́n tún ti lọ bomi tẹ́ẹ̀rí pé ilẹ̀ táwa ń lò forí tẹ́ o ó lè ó lè júrù bàkíyà yẹn lẹ́ẹ̀mẹ̀wàá àwọn ti sọ pé ó ti kún bóun tí wọn ò ṣe kú nítorí pé àwọn máa ń fi gbogbo nǹkan sábẹ́ ìwádìí táwọn náà bá ń fi nǹkan tiwọn náà sábẹ́ ìwádìí ẹ̀rí kórí tẹ́kàn náà lò láéláé. àkọ́kọ́ títí ìgbà wo èèyàn máa ń ṣe tẹ́ni tọ́lọ̀ ń ọjà ara rẹ̀ títí ìgbà wo lára ń lè ṣe tí ó fi jẹrà yóò ti wà lábẹ́ ìwádìí. a ti wá ṣe pé àkọ́kọ́ tí yọ ọdún tí wọ́n lè ṣe tí wọ́n fi pòórá bá ti pé sọ̀rọ̀ mẹ́kọ́ àtúntì níbẹ̀ yẹn tó ti gbé fòònù tá a bá ti lo ibi tá a lò tá a lò dé parí á tún padà síbi tá a ti bẹ̀rẹ̀ tó bẹ́ẹ̀ ni ó sì wá jẹ́ pé orí tẹ̀yẹ á máa lò lọ sí láéláé ìta bá gbẹ́ ńjẹ́ tá a bá la gbẹ́ tá a bókun bẹ́ẹ̀ pé nǹkan kan ò tí ì ṣe àfọ̀nlẹ̀ ẹgbẹ́ rẹ̀ àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ sàlámà sáwọn ẹni tó wà ń bẹ gẹ́gẹ́ bá nàbì ti ṣe kọ́ wa asalaamu alaykum ahla diyari min almu'minina wal muslimin antum salafuna wa naxnu insha allahu bikum lalaaxiqun رحم الله المتقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية لا بقول بيه أنا ديك بيري مابو nítorí pé tí àwọn ẹni tó lọ Mẹdínà bá lọ oríṣiríṣi ń bí dé àlọ́pọ̀ wọ́n mọ abí lẹ́yìn pé ẹ dákun máàpù bàkíyà àwọn fẹ́ rí máàpù bàkíyà báwo pé àwọn fẹ́ mọ ẹnì kọ̀ọ̀kan tí wọ́n sin sáyé kọ̀ọ̀kan pàápàá jùlọ láti ayé àwọn sàhábà kò sí máàpù àwọn ṣíà ló máa ń wá máàpù torí wọ́n fẹ́ máa ma ń bo wọ́n sin lágbájá sí tọ́jọ́ tàwọn irú Usman radiyallahu anhu alọlọmọdé Usman wá sí fáwọn ṣíà burúkú yìí o sọba rí sáré rẹ wọn máa bú wọn máa ṣépè ńbẹ wọn máa ṣe kíníkà ńbẹ wọn máa tí o bá jẹ pé Ọlọ́run bá lọ fi ìjọba tó dáa irú ètò wà ní Saudiya sí Saudiya ni tó yá pé kò fojú rọ̀ mú bí máa dánwò Saudiya ọba kọjá sísọ àlọ́ ń bí díà Nàìjíríà ń bì nínú àwọn kàdíríyà ó ní sẹ́wọ̀n kan máa ń bú àwọn Saudi àpò àwọn wàhábíyà ni ó ní tí ò bá sí bíbẹ tírú Mẹ́kà Mẹ́dínà ń bẹ lọ́wọ́ àwọn wàhábíyà ni tó bá kó wọ àwọn táwọn jẹ́ sufi ńlọ́ba wà ní. ẹ̀yin náà mọ̀ jágbàjágbà táwọn ọba táwọn ọba kọjá sísọ ọlọ́ kò sọ́hìdọ̀ sọ́hìdọ̀ mi láàlẹ́ à ọ̀kan ní ọlọ́jọ́ rẹ̀. wàlẹ́ òtọ́ ni. tí gbẹ́wò ìwọ́gbọ́n Mẹ́kà ní wọ ọ̀lọ́ láyé yìí. Madina bá ti wọ̀ lọ láyé yìí kí ni bẹ́ẹ̀ ní fídíà ṣebí rẹgbẹ àti ranu iná ni wọ́n lè ti aṣọ kan jẹ́ pé wọ́n ti fọ́ káyìn láti jọ́ tí Nàìjíríà ti gbòmìnira ni aṣọ tá a fọ̀ láti 1960 to date gbogbo ẹjọ́ wa jókòó láyìíká rẹ̀ sísìn wọ́n kọjá sísọ ó lè sí ẹ̀bù láwọn àbò burúkú wọ́n lè túmọ̀ ẹ̀kọ́ rẹ̀ nídìí ìtàrí pé lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́

kátó wá pé káàbà la ilaha illallah gbogbo afọ káàbà wọ́n dà wọléwọlé ni ẹnití wọ́n rọra rí awẹ́ kan mú wálé báyìí pé sọ gbogbo aráàlú àti báyìí mú ní dé o àmúwọlẹ́fì wa máa gba omi rẹ̀ a ọlọ́run má bà Mẹ́kà jẹ́ má bà Mẹ́dínà jẹ́ o má jẹ́ kódà lójú àlá ọlọ́run má jẹ́ àwọn fídíò tiẹ̀ ráyè débi pa àmà ṣàkóso bẹ̀ a wọ́n ti bàálù ń jẹ́ kọjá àbíkẹ́ àfọ̀. wọ́n lè lọ mọ kó búlọ́ọ̀kù kan wálé pé búlọ́ọ̀kù létí ti bí ànábì ni láti gbàǹdì sí kéke ni asọ́ni eléyìí jẹ́ ìgbésẹ̀ kẹta ìgbésẹ̀ kẹrin ẹ lọ sí masilasi Quba masilasi anabi sallallahu alaihi nígbà tí ń Madina ó ń bẹ ní Madina. mọ́sálásí yẹn ọ̀nbẹ̀nbẹ̀ títí dòní. anabi sallallahu alaihi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá sálọ àlá láti ilé rẹ̀ tó wá lọ sí mọ́sálásí Kúbà yéésì nǹkan yóò ní gbé ọ lọ sí pé ọ̀fẹ́ lọ sí sọ láti bẹ̀ tó o bá fi lè ṣe sọ láti bẹ̀ ọlọ́run fún ọ ní ládàá umra àkóso rákà méjì péré lọ sí ọgbà ládàá umra ẹran ẹrú ọlọ́run tó pọ̀ à ọlọ́run ọlọ́run ran àwọn ọmọ ìyá wa náà lọ́wọ́ kí kálukú lè lọ sáyé ọlọ́lá wọn yìí wàláhì ó dùkẹ́ fọlọ́ yàtọ̀ pọ́lọ́ ń ṣe ọ́ mùsùlùmí irú èèyàn wo ló ní rí bẹ́ẹ̀ irú kọ́lọ̀ wo ló ní bá ń bẹ́ẹ̀ nítorí ayé ọlẹ́nu ni kí àti àti dúdú àti funfun àti gbogbo kálukú bákan náà lẹ́jọ́ ṣe sọ̀láàtì tara sọ láti lásán kéèsì ó rí àmọ́ ah, máa Allahu akbar wí dáadáa kò bá máa wọ́n gà Allahu akbar èyí tí ń wíwì pé Allahu akbar tukaluko ti parí dáná pé asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ìdínú tó rí ẹlòmíì ó wùjọ kò ní mọ̀gbà tó tó ọmọ yàrá mi lọ́wọ́ salaamu alaykum salaamu alaykum bọ́lá tí wọ́n ti Allah United States of America Allah fars allah turkmenistan uzbekistan ètò ọ̀bọ̀rí. ẹlòmíràn mẹ́ta ló lọ àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí rẹ̀ sà àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọmọ ọgbọ́n stan stan stan stan lóríṣiríṣi pé ẹ eh, ọlọ́run dáyà <laughs> oríire wu ìmánì rẹ̀ ó tún lékún sí pé ọlọ́ ah, mo dúpẹ́ tó ṣe mí lọ́kàn nù jàmáì tí ò sí ọlọ́kan náà àwọn gbà fóòsà akramakumullah so ẹ bá kó nkuba ẹ tún jẹ kọjá pé ẹ tún lọ sí ṣuhada Uhud ibẹ̀ náà ni ibi tá à ń lọ yìí ṣuhada Uhud ibi tá ti jagun yẹn àwọn èèyàn tó kú lójú ogun yẹn èèyàn sẹ́fìntì yẹn alábì ní kò sí wọn síbẹ̀ orí tẹ̀ wọn nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàdúrà nígbà tí ẹ tún ṣàdúrà fáwọn alábì ṣùgbọ́n ẹ kéèsì o ẹ̀rí gba ti dákọ oríṣẹ́ méjì sàárè mẹ́ta oríṣẹ́ bàkír ṣòhàdá Uhud ìgbó ṣòhàdá Uhud yẹn wọn gbà fún sẹlómi ìbẹ̀jọ àwọn tí wọn mẹ́ẹ̀ lọ. tọ ẹlẹ́kẹta adákọ sàárè anabi Muhammad sallallahu alayhi wa sallam àti tó Abubakar àti tó Umar. sẹ́rí gbogbo tó bá ti jẹ́ ibi tí wọ́n sin òkú sí kò bá jọ tẹ́ ọba àjẹsà àbíta nàbì sallallahu alaihi wasallam àbíta àwọn sàhábà yìí àwọn obìnrin ọgbọ́dọ̀ lọ o àwọn obìnrin ọgbọ́dọ̀ lọ ajẹpọbìnrin yóò lọ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam yóò tún lọ mọ́sálásí Kúbà tó eléyìí ọjọ́ tóbi torí pé nínú àdìtà ànábì sallallahu alaihi wasallam lọ́hùn zairatul qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí bá ń bẹ orí tẹ́ wò ọlọ́run láàánú àwọn ládàá làwọn àbúrò ọlọ́ba làánà pàdé ìgbà tí wọn ń pọ̀ awuyewuye ti pọ̀ jù torí tẹ́lẹ̀ bá fẹ́ ṣẹ̀sìn òdodo àwọn yóò sọ yín lẹ́nu púpọ̀ ṣùgbọ́n ẹ má wo ìsọnu tí wọ́n kẹ́ má fi ṣẹ̀sìn nítorí ẹni tó bá kọ̀ láti ṣẹ̀sìn ẹ̀sìn ní irú wọn ti káyìn ìgbà tí sọmọ yìí pọ̀ àwọn ìjọba ní Saudi yẹn wọ́n wá ṣe nǹkan kan tí àwọn yẹn bá ti parí sọ̀látù Zuhur kápá parí sọ̀látù Zuhur láago méjìlá ọkọ̀ dé àṣẹjú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá ti ń di aago kan. okùkọ́tà ẹ̀rí ti gbé àwọn àwọn ògiri tó ṣeé gbé tí wọ́n fi ń dí gàgà na ti nàró rẹ̀ wọ́n ti máa nàró rẹ̀ wọ́n ti máa nàró rẹ̀ wọ́n fi wá dèmàkéètì ọ̀nà fáwọn obìnrin tí wọ́n lè gbà débi tí ànábì lọ́nà tó yẹ pé ìgbà tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ wọ́n di gbogbo ọ̀nà tọkùnrin lè gbà débẹ̀ kí ló dé àwọn náà mọ̀ kíkọ̀ tọ̀ kóbìnrin ọlọ́ bẹ́ẹ̀ àmọ́ sọnù ti pọ̀ jù àwọn alátó ti di kíkan àwọn alátó ti di kìnìkan àti wọn bá wọn náà sọ́wọ́n yẹn ní gbogbo wa ni wọ́n lè bí ọkùnrin ànábì obìnrin kí ló dé báwa sọ́lọ́ ta wálé ayé lóbìnrin tọ gbogbo ìsọkúsọ pé ẹni tó bá fẹ́ forí kásá wàhálà kó forí kásá rẹ̀ fúnra rẹ̀ àwọn oníkẹ́ lọ sí o àmọ́ sọnù ipọ̀ ẹni bá fẹ́ forí ara rẹ̀ gbé jombo kọ́ kẹsẹ̀ bọ̀ náà mi ìdí nù o so àyè ò sí fún ọ láti máa wá wẹnu sí wọn lágbé àwọn àwọn náà bá ti ṣe by fire by force kò sọ́nà kò sọ́nà náà ni wọn ló tún bẹ pẹ̀lú àwọn tó tún máa jánu náà pé ah, tí wọ́n bá wọlé ibẹ́ni tó ṣe ní ọ̀dà ara rẹ̀ wọ̀ ẹ̀yìn tẹ̀lé máa gbá lẹ́bi sáfọ́ à àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ eléyìí wọn ò pé kẹ́nìkan kan lọ àmọ́ ńgbà tí wàhálà yẹn pọ̀ ìsọnù ti fẹ́ pọ̀ jù ni wọ́n ṣe sí irú ọ̀nà yẹn àwọn yìí kan wá wà ní Madina tó yẹ pé kò sínú súnà pípẹ lọ àwọn kan wà tó yẹ kó ọmọ gbowó lọ́wọ́ yẹn àtàwọn jẹmọ́ tẹ ń bá lọ náà so bí kò bá jẹ ìjọba náà lẹ bá lọ kò bá sì jẹ àwọn onírìn àjò náà so wọn lè kó yín lọ sáwọn kíní kan mẹsídò kìbìlàtẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ibi tẹ́ nìkan ọ̀bẹ yín wọ́n ní kìbìlàtẹ bó ló ti jẹ́ kìbìlàtẹ wọn rò pé yẹ wa because tàn láyé ànábì kò sí mọ́sálásí ibi tí wọ́n ti yí kébìlà padà gan mọ́tíláṣí kùbá ni kìí sì tó wọn pé kébìlà dẹ́n kébìlà dẹ́n ní bẹ̀lẹ́bà al-Jami'atul Islamiyya sọ àti bẹ́ẹ̀ lọ́wọ́ tó lè pé lọ́ pé ilé táwọn Yahudi ń gbé ní Madina kí ló fẹ́ lọ fi lé wọn dé sọ gbogbo orú àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n lè wọ́n lè kóyún tẹ́ bá láǹfààní ẹ̀ àmọ́ kò sínú kẹtẹ́ gbalada o wọ́n lè kóyún lọ bí wọ́n ti ń tẹ ti King Fahad complex ẹ lọ wò ó ó tún lè lé ọkùn ní imani Allahu akbar ah àwọn ìjọba yìí ń ná bàbá lówó nítorí Islam wàá rí gbogbo ẹ ibi tí àwọn ẹni tó bá mọ alukurani ké tó dá lójú tí ó ké níwájú àwọn ògbóǹtarìgì ẹni tó mọ alukurani ké tó mọ àyàn tún ṣe kì í ṣe gbogbo ẹ ló lè lọ lórí àwọn ẹni tó lè lọ ó lè tún wọn àìmọye tó ní kó lọ wá tó fá agbọ́pọ̀ ẹ̀sẹ̀ lè máa mú mẹ́sàlásì agbọ́pọ̀ ń gbé kásẹ̀tì yín ká gbogbo ayé ẹ̀ wá ilé yìí tí wọ́n ní ẹ̀ yà fi àwà so wọn náà rí bẹ́ẹ̀ pé yẹ́s àwọn eléyìí ò fa alukurani ṣeré nínú àǹfààní tó wàá mú jáde bẹ́ẹ̀ ni pé alukurani ẹ̀yọ̀ kan tí wọ́n tẹ̀ jáde ní mujammaul malik fahad king fahad complex tó bá gbọ́ yé èèyàn tí ń rìváìsì ẹ̀ kótó bọ́ sọ́wọ́ yín yọ yọ lẹ́nu kọjá sísọ. iye èèyàn tí ó rìváìsì alukurani sáà tẹ̀ jáde o yọ yọ lẹ́nu kọjá sísọ. so ìgbà tí wọ́n bá sì tẹ alukurani yẹn jáde iye èèyàn tó tún rìváìsì ẹ̀ lẹ́yìn sáà tẹ̀ jáde yọ yọ lẹ́nu kọjá sísọ. ọwọ́ àmọ̀ pé gbogbo alukurani tá n ka yìí ọwọ́ ni wọ́n fi kọ́ wọ́n kà fi ẹ́ńjìnì wọ́n fi gé kúrò ni àmọ́ gbogbo alukurani tẹ́lẹ̀ ọwọ́ ni wọ́n fi hàn tọ́ níbẹ̀ yẹn wàá rí bí ó ti ṣe jẹ́ wípé Saudiya ìjọba wọn kò sí owó kan tọ́pọ̀ lójú wọn láti ná nítorí àti lè bá fún ìlọsíwájú ẹ̀sìn Islam àwọn ẹ́ńjìnì tó jù lóòrírí láyé tí ń ti alukurani jáde yọ ya yẹn kọlọ yẹn lẹ́dọ̀ akọ má bàjẹ́ alimadina nìyẹn tọ anabi sallallahu alaihi wasallam bá fẹ́ sin àwọn èèyàn sínú sàárè yẹn ń gbìyàn méjì méjì méjì méjì méjì méjì sínú sàárè kan tẹsí ma gbé tábà fẹ́ sìnkú èèyàn kan là á nínú ṣùgbọ́n fi ṣẹ̀rí àsọ yìí pé ọlọ́run kò ní já ara ìdá o tí ikú ọ̀wọ́wọ́ bá ṣẹlẹ̀ táwọn èèyàn tó kú pọ̀ kò sí nǹkan tó burú ká sin èèyàn púpọ̀ sínú sàárè kan nítorí wàhálà àti máa gbẹ́lẹ̀ fẹ́yàn kọ̀ọ̀kan àti máa gbẹ́lẹ̀ fẹ́yàn kọ̀ọ̀kan àti máa gbẹ́lẹ̀ fẹ́yàn kọ̀ọ̀kan wọ́n lè gbẹ́ sáré fún ẹ̀ méjì wọ́n lè gbẹ́ fẹ́yàn tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ báwo láìsí wa máa tò wọ́n sínú sàárè yìí wọ́n ní táwọn anabi sallallahu alayhi wasallam bá fẹ́ gbé wọn sínú sáré wọ́n ti kú o anabi sallallahu alayhi wasallam yóò máa sọ pé ayyuhuma aktharu akhdan lil tani nínú àwọn méjèèjì lọ́ha èyí tó pọ̀ nínú alukur'an wọ́n ti kú o ntí afẹ́fà ẹ̀mú kásà pọ́nlé ẹni tí ọba bá fún ní mà. nínú sísìn òkú pé ẹni tó há ìtọ́ pọ̀ jù nínú alukur'an ọ̀là nàbì sallallahu alayhi wa ni ó ti síwájú yóò ti síwájú ẹni tó ṣe wípé kò há tó bóò níwájú bóò lẹ́yìn nínú sàárì wọ́n ní sàárì tó ṣe pé tá a gbé ní agbọn àdójúkọ alikibla eléyìí tá à ń pè ní alahad àti kọ́kọ́ gbẹ́ sáré lọ́ọ̀lẹ̀ bíi ara àwọn agbẹ́kòtò níbi àdójúkọ alikibla tá a fẹ́ gbé òkú pamọ́ sínú rẹ̀ níbi ẹ̀yìn gbà tó ti jẹ́ pé èèyàn méjì fẹ́ sin sínú sáré ẹni tó há alukurani jùlọ àkọ́ gbé bẹ̀ ó ní yọ kángun sí agbọ̀n ògiri ibi tá a pẹ́ kọ́rọ́ lára sàárè o ẹni tí ọ̀wá há tó wọ́n wà lẹ́yìn síta tó bẹ́ẹ̀ là nàbì sallallahu alayhi wa sallam ló ṣe sin àwọn èèyàn sínú sàárè yìí al-imam al-bukhari rahimahullah àwọn ni wọ́n gbé ẹgbà wá ìjáde báyìí òun náà sin èèyàn méjì jù bẹ́ẹ̀ lọ sínú sàárè kan ẹ jẹ́ ká wá ṣàkíyèsí o irú táwọn èèyàn máa ń ṣe lónìí nígbà tí àwọn èèyàn bá kú púpọ̀ òun tako òfin ọlọ́run ọba wa wọ́n gbẹ́ kòtò tó tóbi tó bá gbẹ́ kòtò tó tóbi yẹn wọ́n á máa rọ àwọn èèyàn dábẹ́ wọ́n máa rọ wọn dábẹ́ a'udhu billahi minash shaitani rajim àmàlẹ́tì torí pé mùsùlùmí kú ká di ẹni tá a máa fi ṣẹ̀sìn mùsùlùmí ò kú kí ẹ wá máa sínsìn ikpe òkú nbẹ̀tì ẹran ẹ̀sà kó wọn kó lẹ̀ wọ́n máa dó oorun para yé a'udhu billahi àgbọ̀dọ̀ dàn o. summa amatahu fa aqbara lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n bá gbẹ̀mí rẹ̀ ó sì gbé sí sàréè gbígbé sí sàréè ń ọgbọ́dọ̀ wáyé tàpánlé tàpánlé àgbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí eléyìí jẹba wọn àjọ sí yín sí sàréè. bó màlẹ́kọ̀ ṣe béèrè lọ́dọ̀ yìí sétà nìkan ò ní díẹ̀ nìkan lọ́wọ́ kí ọjọ́ pé ńgbà tí wọ́n dẹ́ nìkan jókòó nù sáré rẹ̀ tán bí léèrè kí wọn náà máa fetí kọ́ ìbéèrè o kọ́ máa dá nǹkan máa jí sọ fún un báwo máa ṣe máa ṣe láyé ń bì yàrá sọ ọmọdé bí ọlọ́ọ̀ ni <laughs> ẹ̀kọ́ sáyé rẹ̀ ṣé òun ti kọ́ fẹ́ nìkan. tí kálukú wọ́n lọ dára rẹ rí torí pé tọ́lá ti kú tán ó lè rẹ́ nìkan pé wọ́n sì sẹ́gbẹ́ rẹ wọ́n sì sẹ́gbẹ́ rẹ nǹkan tó kẹsẹ̀ lọ nípa àníṣe ọ̀daràn sẹ́gbẹ́ ni nítorí kó lọ́ ọmọ bàá jẹ́ pé àṣekúbọ̀ ẹ̀ta náà ya rẹ̀ ó lè máa ta sí wọn náà la ìdí nu táà fi ní sin mùsùlùmí sórí tẹ àwọn kèfèrí. àmọ́ pé tẹ̀wọ́ tẹ̀ nìkan ó di ẹnìkan lọ́wọ́ kọ̀ torí pé ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ dàbí ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí jẹba àwọn àdéhìí tó tẹ̀lé lẹ́yìn. anabi sallallahu alayhi wa abdullahi bin umar ni ọlọ́run sọ yìí pé. ó ní mo ríra mi wípé mo sùn mo wá papò lójú oorun yẹn náà mo ti wá rí i pé. àwọn èèyàn méjì kan wá bá mi bàtà àwọn èèyàn méjì wá bá mi ẹnìkan dàgbà ẹnìkan kéré mo wá mú pákó mo fi lé ẹni tó kéré nínú àwọn méjèèjì mo fi lé lọ́wọ́ fọ̀kí ìlàlẹ́ ni wọ́n bá sọ fún mi pé kẹbíìr ẹni tó dàgbà jù nù wọn ni kò fún kìí ṣe فدفعته إلى الأكبر منهما إليه ممقبا pákó yẹn kúrò lọ́dọ̀ ọmọdé yẹn mo fi lé àgbàlagbà nínú àwọn méjèèjì lọ́wọ́ alimá muslim ló gbé jáde kpọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ nílẹ̀ alimá bukhari òun náà sọ àmàlágbé kọ́ bukhari yìí máa ń gbé àdéhìí kọ́ kò ní sọ ibi tó gbà wá nítorí kò sínú àdéhìí tó ń gbà wá ọkàn fẹ́ fi ṣe ìtìsíwájú fọ́rọ̀ mi ni torí pé bẹ́lòmíì tiẹ̀ gbà wá pọ́rọ̀ ànábì ni lọ́dọ̀ tó májẹ̀mú tó yẹ kó pé sára rẹ̀ táàfì gbà pọ́rọ̀ ànábì ni kò sí lọ́dọ̀ rẹ̀ kò sínú àdéhìí lòún ṣe lòún ṣe pátì torí àwọn sọ pé májẹ̀mú Bukhari le ju ti Muslim lọ torí Bukhari gangan fúnra rẹ̀ olùkọ́ alimam Muslim lawla al-Bukhari lama zahaba Muslimun wala jaa tí ó bá sì ti Bukhari wọn ní àbájá ti gbọ́n Muslim rárára láyé olùkọ́ rẹ̀ ni tọ́ yìí ìtasa nílò ń bẹ ní kó fẹsẹ̀ rìn lọ. ànábì fi pákó ó fi lé ọmọdé lọ wọn á sọ fún ànábì pé kẹ́bìrì àgbàlagbà ní kó fún. torí ẹ̀ àgbàlagbà ààyè tí islam gbé sí kìí ṣe ti wà á kìí ṣe ti àwàdà àgbàlagbà ò ṣe fojú di àgbàlagbà ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn ẹni tó bá fi lè pa ọmọdé àtàgbàlagbà pọ̀ àgbàlagbà ní kẹ́ ẹ̀ tì síwájú àgbàlagbà ní kẹ́ ẹ̀ tì síwájú tó eléyìí pàtàkì ẹ méjì ọ̀jẹ́ pé tó ń tọ́jú rí rẹ yún ẹ wọ́n á máa fi wé ọmọdé ẹ ní fi ọ̀wọ́ ọjọ́ orí yẹn wọ̀ ọ̀wọ́ dídàgbà tó dàgbà yẹn ní fi wọ̀ Islam ọ̀gbà bẹ́ẹ̀ eléyìí pàtàkì tọ́ àdìsí títẹ̀lé lẹ́yìn òun alátọ̀dọ̀ Abu Musa al-Ash'ari radiyallahu anhu ọlọ́run nàbì sallallahu alayhi wa sallam sọ pé inna min ijlalillahi ta'ala dájọ́jú ń bẹ nínú gbígbàngbọ́n ọlọ́run ń bẹ ní pé èèyàn ń gbàngbọ́n ọba tó إكرام ذي الشيبة المسلم mímá ṣe àpọ́nlé gbogbo mùsùlùmí tó ti hewu ìṣàpọ́nlé mùsùlùmí tó ti hewu ń bẹ lábẹ́ pé ọ̀n gbọ́ngbọ́n ọlọ́run ọba tó ga ọlọ́run ọba tó fi í lẹ́dùn ní tí ọ̀pá tó fi di pé hewu lórí ó sì jẹ́ mùsùlùmí. kọ́ pọ́nlé ńbẹ́nu pé ọ̀n gbọ̀ngbọ́n ọlọ́run ọba tọ́ka. àjẹ́ pé ẹni bá rí ẹni tó dàgbà tó dàgbà débi kó hewú tó sì rọ jẹ́ mùsùlùmí tí wọ́n wá máa pọ́nlé ó túmọ̀ lọ. ẹ wo bí ṣe de méjèèjì pọ̀ torí ká ọlọ́run ọ̀ràn yẹn nítorí pé òní zọlù jẹlẹl ọba tó ní gbígbangba bí o fẹ́ bọ̀ kọ̀ ọba gbígbangba lọ́lọ́ dandan lọ́wọ́ jẹ́ lórí rẹ kọ́ gbangba rẹ tó ọba máa wá sí àpọ́nlé mùsùlùmí falasindi tọ́lọ̀ ní kó dàgbà débi kó hewu tó o bá gbangba rẹ àti ọba pọ́nlé ọ̀gbangba ọlọ́ torí ẹja kíyèsára o ẹja kéè sára àwọn àwa sá àwọn àwa ọmọ gáràjì àwọn àwa aláìlé èpo lójú ó lè wà fọ́pọ̀lọpọ̀ nítorí pé wọ́n lẹ́kọ̀ọ́ yọmọ wa hùwà sá ságbàlagbà yọmọ hùwà kí ló ṣe fún mi fágbàlagbà ọ̀rọ̀ lè má ti tọrọ pẹ̀lú láàrin rẹ̀ àti àgbàlagbà kọsọ ẹgbẹ́ irọ́ bàbá bàbá rẹ̀ kọsọ dị wọ ní yorùbá level torí pé gbogbo ẹ̀yin gbogbo ìdíwọ́ lọ́dọ̀ yorùbá torí pé ẹ̀yin ẹ̀yin náà ni kò tó ń yọ aṣọ irọ́ bàbá bàbá rẹ̀ bá wípé ó gbọ́ ni tá máa sunkún àmọ́ ríran adúlù bàbá eléyìí lónìí ẹ̀ yorùbá lẹ́vù aláìlẹ́kọ̀ọ́ tẹnu ẹlòmíì tó ti já géètì tó ti fẹnu já wáyà torí pé ẹlòmíì ńgbà wọn bí àdọ́mọkùnmọ̀lá wọn ò rí aṣọ àǹkárá èkìsà tán lè fi balẹ̀ nu léèsì wọn rí jọ́nà lẹ́nu fi ń jò àwọn ọ̀rọ̀ tó lè múni wọná tó lè múni sórí ibú lẹ́ẹ̀mọ́ gbọ́ lẹ́nu ẹlòmíì. àní bẹ́ẹ̀ nu pọ̀ gbọ̀ngbọ̀n ọlọ́ọ̀ kò sàpẹ́lẹ̀ ni tó dàgbà débi pò ewu tọ́jẹ́ mùsùlùmí ẹjẹ́ a máa kíyè sára kò sáǹfà nínú pàwọn àǹgbẹ́sìn yìí tàbá ti máa lò tọ́rọ̀ bá dà wọ́n àtẹnìkan pọ̀ táwọn ẹ̀ńtẹ́jọ́ wà ń bẹ̀ tán jákègbè rẹ̀ táwọn ń sọ̀rọ̀ bí ọmọ gáràjì tá ń sọ̀rọ̀ bí ọmọ kọ́mọ tó ti ya garawa tí wọ́n kóra rẹ̀ ró tó fẹ́nu rẹ̀ ń dédé síbí. Si tẹ́lẹ̀ kó bínú tó bínú gbogbo èèyàn tún wá bọ̀ pé bọ̀dá kí ló dé tẹ̀yìn ò bínú àjọ ṣe sí yẹn burú náà tó ṣètọ́ni làwọn bá ṣiṣẹ́ kọ́mpìnì ṣètọ́ni wọ́n ti gbókù wọ́n fẹ́ kí orí tiẹ̀ náà dàrú wọ́n sọ pé Islam ni Islam ni ká pọ́n àgbàlagbà lé pàápàá jùlọ ẹni tó dàgbà débi pé ewu báyìí kí ni mo fẹ́ máa sọ pé bàbá sí subhanallah òun gbé ẹ̀kọ́ tuntun wá àwùjọ nù láwùjọ bẹ́ẹ̀ pé ọpọlọpọ ìṣèṣe ọmọ amúgbó láì múgbó ọmọ ẹgbẹ́ sí ń tagbó àmọ́ wà rẹ̀ amụgbọ. sí tamúgbó. tí ó ti máa karịa wèrè láì torí a ó fi sáǹpù da inú náà ni àgbàlagbà ṣùgbọ́n àmọ́ lágbàlagbà gbogbo yẹn wá ń sọ̀rọ̀ rẹ̀ láì dá gbogbo yẹn ń bu wọ́n wá kẹnu rẹ̀ ró torí pé kí ni tuma pé wọ́n ń pẹ́yàn létí wọ́n ń bu kí ni tuma pé wọ́n ń pẹ́yàn létí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ láì dá ìpalẹ̀ ìpalẹ̀ mọ̀ ń tọ́ra àmì dànù ni ọkọ ẹnu rẹ̀ ró ẹ sì rí pàwọn èèyàn kan wà láwùjọ wa báwọn tí wọ́n dáràn wọ́n dáràn lẹ́nu gbogbo kó wa láì fẹ́ orí pé ọ̀daràn ni ló gbélé gbogbo tó bá ti nípò kan ọ̀daràn láwùjọ bí ọba àlú ọba àlú dáràn gbogbo èèyàn wọn mọ sọ̀rọ̀ rẹ̀ lẹdà ni láì jẹ pẹsẹ wọn ẹ̀yin mọyọrọ njẹ ọsẹlẹ wọn lè gbé wá pé bàbá bàbá tún ṣe báyìí bàbá tún gbowó bàbá tún pa nǹkan ní nǹkan bàbá tún ṣe kí ni àbá tó sojú ẹ ẹni tó ti dàgbà ó ti rẹwú lórí ọwọ́ ajẹ́ mùsùlùmí ọlọ́run á gbé sípò ọba àwọn òun èsì sẹ́bọ torí kó fi lè jẹ́ mùsùlùmí mùsùlùmí ọwọ́ à ń bàjẹ́ ọ̀daràn lọ́dọ̀ lọ ìdílù táwọn fi sọ pé ọba àjọba náà má sẹ́bọ gbogbo àwọn àpọ́nlé tí Islam ń pín yìí yọ kọ̀ àmọ́tẹ́bà tí ń sẹ́bọ kò ní kọ̀ láì jẹ́ kó tí ìtàn kò ní kọ̀ tẹ́wọ́ kéèké káyà ń gbà mí nítorí pé ó ti tán ni wọ́n á kẹ́ ẹ má bínú o ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí àmọ́ ń gbò ti tán kò sí bá a ti fẹ́ sí. àmọ́ kò tán ó tún pọ̀ àní fún ọ torí ìwé ti mùsùlùmí. ìgbà míì olè jẹ́ lè mọ́mù ìlú ni òkè táwọn pẹ́ lè mọ́mù náà di kèfèrí ni. ẹnì pé tó wá jókòó wọ́n mọ̀ sọ̀rọ̀ lè mọ́mù láì dání. ẹnì náà lè máàmù yún lè máàmù yún kí ló dé. ọ̀pọ̀lọpọ̀ lè mọ́mù sì ti ewu lórí ẹ̀ máa wọ̀ràn tẹ́ ń dá so ìbẹ́ nù gbẹ̀ngbẹ̀ngbẹ̀ ọlọ́run kẹ́ ẹ̀ sàpẹ́lẹ̀ ẹni tó yẹ pé ó dàgbà nínú Islam débi kó hẹ́wú. wọ́n tún ti ṣe wú lórí ìbára tó bá ti pé seventy ẹlòmíì lọ eighty ẹlòmíì ti súnmọ́ ninety lórí pé ṣe Islam ìwọ àwa ní nǹkan kan tó o lè tiẹ̀ ṣe fún bàbá òun lápọ̀nlé àfikún ọmọ bàjẹ́ ọ̀gbọ̀ngbọ̀n ọlọ́run lókè ìgbà tó náà bá jẹ́lẹ̀ mọ́mù tuntun sẹ́bọ̀ o tàbí lómi náà ní sin ibà òun náà tún máa gbẹ́bọ̀ lọ oríta ó lè máa wá di àjídèwé àbí kílà ń pè é yorùbá lẹ́fù ó tún lè máa jẹ́ pé kọ́ máa sọ pé níka àgbélépọ̀tà kọ́tọ̀ wọn máa kú wọ́n tó ti gbó tí wọn náà sáré tí kò kú tó tún pààyàn sòsòrò kí tó lè máa ti ń sọ bàbá o ti kó mùsùlùmí nù lọ́ba ó lè jẹ́ bàbá baálé yín bàbá baálé yín ẹ ti jọ jà pẹ̀lẹ́ nìkan bàbá dán ọ lẹ́bi nítorí kọ́ jẹ̀bi ọba máa ba bàbá ń bàbá jẹ́ àmì tó fi wọ́n jẹ mọ́gàjì mọ́gàjì mọ́gàjì àdánù wọ́n ti jẹ mọ́gàjì lágbólé wa kò burú tó tẹ̀tẹ̀ yìí bàbá bú bàbá bá di bàbá bú ìwọ lọ jẹ̀bi o ọba máa bàjẹ́ sọ̀npá lẹ́nu ìwọ náà àgbàfẹ́ kọ̀ ó di mọ́gàjì lẹ́yìn pẹ̀lú ògùn ọlọ́ gbogbo ara ilé ọmọ bú wa náà wọ́n ń pọn lẹ́nu àbí èmi ọ̀fẹ́ tẹ̀ bú mọ́ bú bàbá ń bàbá mọ́ láti. kákíyè sára jama. ìtumọ̀ ni pé wọ́n ní ọlọ́run ọba pọ́nlé gbogbo ẹni tó dàgbà tí ò kú orí Islam ó dàgbà tó fi ewu kò kú orí Islam ewu tó bo gbogbo ara rẹ̀ kò kú orí Islam ó kú oríire ó kú oríire. èrò ọ̀pọ̀lọpọ̀ tí ìhewu tó ti ṣe rí dá tó lè wò ṣe islam ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ́wọ́ àti ó ti fi islam lẹ̀ ó tún bú wa ó ní islam islam ńgbà sẹ́yìn náà kéṣe títí tẹ́tẹ́ra bàálù ni ọ̀pọ̀lọpọ̀ ń gẹ̀rẹ́ kẹ̀kẹ́ lẹ́mu torí pé ẹ̀sìn téèyàn ń ṣe tí ó gbèyàn lọ síbi kéèyàn ra kẹ̀kẹ́ lẹ́mu kí fẹ́ rẹ̀ sí ẹgbọ́rọ̀ ẹni tí bá ti ń ṣe yọ ọ́là náà ni bẹ́ẹ̀ ni ọ́là ò ní wọná lọ́rùn àmọ́láyé ń bí kọ̀tàkọ́ọ́lẹ̀ pété ọ̀nba ti ń sin lọ́wọ́ ìwà ló lò jù wà ló lò lájù wà ló nípò jù kọ́là gan ìwà làdánwò ọba jù ìlọ́lọ́ àlákọ́ọ́lẹ̀. torí ẹjẹ́ àṣàpọ̀nlé àwọn àgbàlagbà tí wọ́n wà ní Islam pẹ̀lú wa ní ìsẹ̀wà ní mọ́ṣáláṣí irú àwọn bàbá yìí ìmáàmù ọ̀wá ẹ̀sìn mọ̀ pé bàbá yìí mọ̀ kí ó ké bàbá àgbàlagbà ní kẹjọ bọ́ wájú nínú pẹ́ pọ́n lẹ́nu. ẹ̀dẹ́bi tí a ti ń sàlù àlá bàbá yìí náà fẹ́ lọ mágá bàbá yìí tó kọ ẹ mọ́sẹ̀ yọ ẹ lọ bá wọn bu ẹ bá wọn bu wa. bàbá fẹ́ wọn mọ́sálásí ẹ̀dẹ́bi ẹsẹ̀ ń gbẹ́sẹ̀ ó súnmọ́ ẹsẹ̀ ọyọ̀kùn ó ṣubú kẹ́nìkan mú ọ lọ́lọ́tún kẹ́nìkan mú ọ lọ́sì ẹ máa tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí bàbá ò fi wọlé à bàbá òun bí ọba tí ọba tí ọba ṣe àdúrà fún yín débi pé ẹ̀yin ló pe bàbá ó tó nítorí pé kò sẹ́ni tẹ́pọ̀nlé tí ò ní pa yín lé ọ̀nà wa nǹkan tó ń lò ṣe fún yín so gbogbo orú nǹkan báwọn ẹ jẹ́ ká máa ṣe fáwọn àgbàlagbà nínú wa nítorí ẹ̀yin náà ń bẹ lọ́n kẹ́ dàgbà ẹ̀yin náà ń bẹ lọ́n kẹ́yìn náà débi pé ewu lórí kó di pé ẹ lọ kúrò láyé. tí islam ọba wa ní ká máa pọ́nrú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ lè àgbàlagbà míì yóò padà di pé ń kò ní fẹ́ lúpọ̀ mọ́ àwọn fi pa wá ọ pàtàkì gan pàápàá jùlọ láwùjọ èèyàn dúdú láwùjọ èèyàn dúdú àwọn tẹ́bá ti ń di pé ẹ̀dàgbà débi pé gbogbo orí yín di irun funfun irùngbọ̀n yín gbogbo ẹ̀ ń di funfun ìyá ni gbogbo irun orí tiwọn náà ń di funfun láwùjọ èèyàn dúdú wọn dàjẹ́ nù o gbogbo èèyàn máa sá fún wa ni. tí irú ìyá ń bá kọjá bí wọ́n ti ro kà wọ́n lè pe tọ́ ọlọ́mọ sọ̀kà yìí lájẹ rọrùn o torí yà á jẹ́ ti kọjá báyìí àbí bó lẹ́nu ṣe ń pa àwọn àgbàlagbà létí báwọn àgbàlagbà rere ni àbáwọn àgbàlagbà rere èrú yóò bá lẹ́wù rere ọ̀yàtọ̀ sí hehe nǹkan kan bá ti ṣe báyìí àwọn bàbá alẹ́ náà làwọn oṣó àwọn obìnrin ní àjẹ́ èèyàn ní àwùjọ èèyàn dúdú abẹ́rẹ́ nǹkan mẹ́rin ọwọ́ àwọn asífìlà ọ̀ ń gba tẹ́kùn ojókòó ti àwọn ọ̀rẹ́ rẹ̀ ń gbàtẹ́gbẹ́ tó bá kọjá ń bẹ̀ yálà kìlọ̀ fẹ́ lómi nú àwọn ọ̀rẹ́ rẹ̀ torí tí wọn ò tí ì funfun tá pé ẹjẹ́ sọ́ra ibi tí ẹ̀kọ́ ti galẹ̀ sí yàn rẹ̀ àwọn abẹ́lé yọ ọ́ payó Islam ni ẹ pọ́n wọn lé àwọn àgbàlagbà nìyẹn tó yẹ pé wọ́n dàgbà hewu lórí nínú Islam torí tó wá yẹ pé mùsùlùmí náà ní lódodo kí ló náà fẹ́ wá dẹ́gbẹ́ oṣù kí ló fẹ́ wá dẹ́gbẹ́ àjẹ́ ẹgbẹ́ dẹ́rídẹ́rí ẹgbẹ́ àwọn ọ̀daràn kí ló fẹ́ wá débẹ̀ kò sí ní tó fẹ́ wá débẹ̀ nítorí ẹ̀rí sàgbàlagbà bá ti ń dàgbà wọ́n máa ń rọ̀bà jẹ eegun wọn gan ni máa dàbí bisikíìtì kì í ṣe bíi tiwọ́tọ́ mi ṣe garangarangarangaran nísìnyí àwọn ọmọdé kéékèèké kọ́dà irú òkè yìí ó tún kéré bí àwọn ọdún mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá wà láwọn ọbẹ̀ tí nǹkan kan ní ṣẹlẹ̀ bí ẹ̀ sì ṣe lè yìí lánàá ọmọ tó dúró gan-an lọ́dún pé yẹ ẹ̀yin tẹ́tí wọ fọ́ọ̀tì ẹ̀dán wò ọ̀dà rẹ̀ mà fífítì ẹ̀dán wò ẹlòmíì báyà tí ọba kú nù. ìtàn ọmọ sì ṣe ọmọ ló pé ìbá gbàlagbà ni wọ́n eléyìí túmọ̀ sí pé bàgbàlagbà bá ti ń da gbọ̀ngàn máa ń rọ̀ ni ìwà wọn máa ń rọ̀ ẹni tí ò lè súnmọ́ wọn tẹ́lẹ̀ yóò súnmọ́ wọn nísì àgbàlagbà tí máa ń bínú tó bá ti ń dàgbà ìbínú wọn máa dínkù àgbàlagbà tí èrò náà túnbọ̀ tán tó bá ti ń dàgbà wọn máa wọn ah, lè má dọ̀là wọn máa gbogbo yẹn gan tọ́ba súnmọ́ ń gbalẹ̀ ẹ̀ tún máa kọ́ ha ah, lágbàdá ló ti dà báyìí sọ pọ́n wọn lé ẹ pa wọn lé bákan náà anabi sallallahu alayhi wa sallam ó ní tó ń bẹ nínú gbígbọ́ngbọ́n ọlọ́run ẹlẹ́dàá wa pé ẹni tọ́lọ̀ máa fún lálùkùránì tí kì í tayọ ẹnu àlá ń bẹ tí èsì ìsẹni tó ṣe pé ó jìnnà sálùkùránì ó di ó dọ́gba ìpá wọn náà lè ń bẹnu pẹ̀ ń gbọ̀ngbọ̀n ọlọ́run báwo lè yẹn ṣe ń tayọ àlà nínú alukur'an kó ní gbogbo aráyé gbogbo aráyé kò sí sẹ́ńtọ́ mọ́ alukur'an kí àfihàn nìkan ábà ẹsẹ̀ fẹ́ jẹ́wọ́ nìkan baba aláṣejù aláhọ̀bóró ẹni tó sì kápára òun lẹni tó kàn pàtì pé alukur'an bí ẹ bá mọ̀ ni mo ti ké ní ìsìn ó ti tọ́dún mẹ́wàá à bẹ́tù ẹni tó tayọ ẹnu àlà. kẹpọnlé ńbẹnu pẹ ngbẹngbọ ọlọ. wa ikrami this sultani almuqs bákan náà gbogbo ẹni tó lọ́n fún níjọba àmọ́ tó jẹ́ ni tí ń ṣe dọ́gba ńbẹnu pẹ ngbẹngbọ ọlọ kẹ máa pọnlé àwọn kìí ṣèjọba pé fi nǹkan tó yàtọ̀ sófin ọlọ́run ṣe ìdájọ́ ẹ̀ àṣà. bóyá dẹmọkúrófò àti gbogbo orú àwọn ilé rárá rárá ó ń ṣèjọba ń tọ́lọ́ ń ṣèdájọ́ ń tẹ̀lé tá nàbí Muhammad sallallahu alayhi wa kò tún ayé alábòsí kẹ́ẹ̀pọ́nlé ọ̀nbẹ nù lọ. eléyìí ọ̀nbẹ nínú àwọn ẹ̀kọ́ eléyìí wa sallallahu alaihi wasallam tó fi kọ́ wa gẹ́gẹ́ bọ́lá ti ṣe fi mọ̀ náà ó sì ń bẹ́ẹ̀ nú àwọn kan tó kí tá a bá ṣe oríire ọ̀jẹ̀ tiwa ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ kọ́dà kù kó sì gbogbo wa ló lóríire kọ́mọ̀ ṣẹṣẹ wa ló lórí ibú kọ́mọ̀ jẹ́ kó lórí ibú kọ́ tara wa jáde subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. èèyàn tò lẹ́yìn imam salatul asr àwọn adiraka ẹlẹ́kẹta apari rẹ̀ ó ká dìde lọ sọ́lẹ̀ kẹrin imam wa gbàgbé jókòó ń sàtáyà àwọn ti subhanallah ọba dìde lọ sọ́lẹ̀ ẹlẹ́kẹrin àti wọn parí tó ṣe tashahhud ó sálámà. àwọn ṣe subhanallah pé a ti ṣe àṣìṣe ṣàfikún nínú sọláàtì wa ó yẹ kí ìforíkanlẹ̀ gbàgbé ọ wáyé ọba dàsí rọfù ẹ̀yọ́ súnà yìí ẹgbẹ́sẹ̀ yín dẹnu. nǹkan kan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ sẹ́ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀. àwọn sáǹfà <laughs> kí wọ́n á ní nǹkan kan ti ṣẹlẹ̀. kí ni wọ́n dìde sígbà sọ fún pé subhanallah tó o máa rẹ lọ oní nǹkan kan ọ̀sẹ̀lẹ̀ ó lè jẹ́ kó lódo ni kò máa ń tọ́yẹ kó òun ṣe dípò kó béèrè kò ní béèrè ìfẹ́ ẹnu ní ọ̀tẹ̀lẹ̀ irú pọ̀ wọ́n mọ̀ wá ṣe fanfa bẹ́ẹ̀ ńgbà tí lè máa mú ṣe sọ́lá lè máa mú ṣe báyìí àwa mà ẹnìkan gbogbo àtòlẹ́yìn imam ìgbà tí ìmáàmù ìmáàmù ò sí àràn so ẹni tó wá ṣe imam ó wá ń bá sọ láti lọ ó ti ṣe rákà mélòó àlùwàlá rẹ̀ wá já ẹni tí yà ti síwájú pé kọ́ kọ́ntínú pẹ̀lú sọ́lá ọjọ́ ìmáàmù gangan ìmáàmù gangan ò sì baraka alákọ̀ọ́kọ́ ìgbà tí ìmáàmù ọ̀baraka alákọ̀ọ́kọ́ ìmáàmù wa ṣe raka méjì kún sọ̀láàtù eléyìí tó túmọ̀ sí pé sọ̀láàtù àwọn máàmù ti pé àwọn tó bá sọ̀láàtù láti pilẹ̀ àwọn bá ti tàṣàhùdù wọn bá sálámà ìgbà ìmáàmù ti dé láti pé sọ̀láàtù tiẹ̀ ìmáàmù wa parí ó wá sálámà ló bá di fanfa kọ̀yẹ́kẹ́ báwọn ẹ̀ka kọ́kọ́ sálámù fani tẹ̀bá sálámù fún akẹ́yìn wá dìde kẹ́ parí tiyín àwọn kan níbo ṣe sínú ọ̀dà àwọn kan níbo ọ̀dà kọ̀ọ̀yọ́ kíjọ́ mọ́ sálámù kílẹ̀ mọ́ mọ́tò sálámù. wọ́n á ní afẹ́ ṣèbéèrè ọmọ kékeré àwọn afẹ́ ṣèbéèrè ìwé ṣe wá lè kí afẹ́ ṣèbéèrè kí. ṣé gbogbo tẹ́tẹ̀ ń kọ́ láyé tẹ́ẹ̀ ń wo oúnjẹ síbẹ̀ ẹ wá kí wa ẹ kí wa lójijì ẹ mo fẹ́ ṣe béèrè mo fẹ́ ṣe fóònù làánà kan ṣe láfi lọ pẹ́ sí àbá ń ká àwọn olùkọ́ wa mọ́nà ẹ nǹkan báyìí ṣẹlẹ̀ sọ fún wa wọn náà wá pẹ́pẹ́ sí kọjọ́ ọ̀la yóò lè tàn mọ́lẹ̀ wá pẹ́pẹ́ sí torí ẹ ló ṣe jẹ́ pé ẹ̀tàn jẹ́ ẹ pọ̀ bàjẹ́ láwùjọ wa ń bì wọn ò fẹ́ kankan nípa ẹ̀sìn ọlọ́run wọ́n sì fẹ́ máa dá sọ́rẹ́sì nísìnyí báyìí ṣé fọgá dá sọ̀rọ̀ mẹ́kò àfi tó bá gbogbo wọn náà ló ní bóòtù o tó ń lò wọn ní spanner àyè ọ̀kan ni wọn ní sukùdírẹ́fà àmọ́ tí fọgá bá dá sọ̀rọ̀ mẹ́kò yọ tẹ̀ panel bitter tó bá dá sọ̀rọ̀ mẹ́kò wọ́n jọ wà ń gáràjì kan náà ni yọ tẹ̀ àti nípa ọmọ máa dá sọ̀rọ̀ mẹ́kò mà gẹ́gẹ́ bá àánú òsì ní dá sí ọ̀rọ̀ bọ́dì mọ́tò mọ́tà sọ̀rọ̀ ẹ́ńjìn mọ́tò kálukú pẹ̀lú sẹ́ẹ̀rì tí mo bá wáyà bá dọ́ sí ọ̀rọ̀ mẹ́kò yọ tẹ̀ tí mẹ́kò bá lọ sọ̀rọ̀ náírà yọ tẹ̀ kí ló dé tó bá jẹ́ pé ẹni tí wọ́n mọ̀ ń pẹ̀ sí wọ́n mọ̀ ń sọ ń pẹ̀ sí. wàhálà ti pọ̀ jù láwùjọ yìí wọ́n fẹ́ kọ́ kankan nípa ẹ̀sìn ọlọ́run wọ́n sì fẹ́ máa dá sí. ebi yorùbá náà ní ìsìn afẹ́ máa taṣọ àǹkárá àti léèsì yorùbá kan lọ sí ṣọ́ọ̀pù fa yóò tún kọ́sẹ́ yóò tún fírì tí wọ́n á yà wá lẹ́nu pé ilẹ̀ haúsá ni tí wọ́n lọ kọ́sẹ́ kọ́ fẹ́ máa tàkárà ó di lẹ̀ sí. wọ́n ti rọ́ ọkọ ọmọ sákì níjàre yorùbá gbogbo ọlọ́kọ̀ ẹ̀ ṣe kọ́sì irọ́ lásán ayé lẹ́ka kún ẹ̀ kẹsìn kún kankan ọjọ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀ bàbá tó ṣèbéèrè àní dáhùn torí gbogbo ń tó bá ti ṣe fanfa lórí àwẹ̀ dáhùn ó máa ń rún wá ọ̀ so tó o bá ti mọ nǹkan ẹ̀sìn wá sẹ́nu ẹ̀ déédéé sí bí òní yanu láì àfi tó o bá déwájú ẹ̀ tí ò yéyìn rẹ̀ wò tẹnu bá ń dùn ọ́ ẹlẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́ ìbéèrè kejì á dáhùn olóhùn ṣe sọ̀látùl júmọ̀ àlọ́ àlọ́ aláàrẹ̀ wa já rákà kejì kó tó tán àlọ́ aláṣẹ dé wọ́n ti sálámà rákà méjì ló ṣe ní àbí mẹ́rin mẹ́rin ló ṣe júmọ̀ àti bọ́mọ̀ ọ̀lọ́ èyí tó ṣe tẹ́lẹ̀ ti bàjẹ́ adúpẹ́ fọlọ̀ nísìn wàá ti sọ̀láàtù dhuhur torí ẹni ó ti bá sọ̀láàtù pẹ̀lú imam sọ̀láàtù dhuhur ni ó ṣe dípò rẹ̀ àwọn tó bá gbé rákà kan lọ bá torí rákà kejì ló dé kí nǹkan kan sì sàlù aláàrẹ rákà kan ló ṣe kù. àtẹ̀lé ọ̀rẹ́ wa lọ sí ilé bàbá ọmọ tó fẹ́ fẹ́ bàtà wa wọlé asálámà sí bàbá àtàwọn ẹni tí wọ́n jókòó pẹ̀lú wọn ìyanu tí bàbá ìyanu ni pé ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa àmọ́ ni àwọn ọmọ kílẹ̀ tọ́ yín tí àwọn fi dùn yín táwọn ò tí ì fún yín ẹ ṣàlàyé wọ́n ní kúnlẹ̀ ni torí dọ̀bálẹ̀ ní Islam kọ́ ọ àmọ́ fara mọ́kànlẹ̀ ẹ gbọ́rọ̀ làwọn bá ní àti dọ̀bálẹ̀ àti kúnlẹ̀ ọkọ̀ akóyọrọ̀ kan náà ló kó wọn kò sí ní Islam sani lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu ọ̀dà ẹ̀ńtọ́fẹ́fẹ́ ọmọ wa àti rí ọ àti ṣèkínní kò burú àríyìn ẹnìkan wọn bẹ́ẹ̀ mi wọn là fàdí olówó á pe àwọn pé hmm, nínú tíra kan pé tí bàbá èèyàn tó bá ní kéèyàn kúnlẹ̀ lòun fi yọnu síyàn ìsìláàmù ní alẹ́ kúnlẹ̀ fún àwọn òtún gbọ́npa tíra rí ẹ wá lọ ma ẹfi sọ́wọ́ fi kẹ́ ẹ má fi já o ìjọ tí ẹ bá padà wá lórí ọ̀rọ̀ ọmọ yìí àwọn tí ẹ bá ń kálí ọkọ̀ jù bá lọ so àwọn sì máa rìn pẹ̀lú ẹ̀tẹ́nu àti àbùkù so ó lè má wá ní wọ́ọ́rọ́wọ́ bí tòní ti wá o tẹ́ lọ múra lẹ̀ kò burú. àwọn sọ fún ọmọ tó fẹ́ fẹ́ àwọn sọ fún ọmọbìnrin pé tọ̀ ọba ti jẹ́ pé kúnlẹ̀ ilà àti fọwọ́ yàwó bàbá dé táwọn bàbá rẹ̀ ò ní gbà nǹkan bí yàtọ̀ sí kúnlẹ̀ àwọn ọ̀fẹ́ yàwó ma táwọn ò ti sàṣejù ẹ̀ sàṣejù àṣejù báwo tọ́lá yẹ pé ìyàwó ń kúnlẹ̀ báni káwọn àlè wọn fẹ́ ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ bọ́ọ̀lù islam ó sì yá àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n á ní kí ẹkúnlẹ̀ ẹkúnlẹ̀ wọ́n á ẹtìjọ́ náà lásán ni tọ́ba bí ọ̀dà tọ́ba ti kúnlẹ̀ tó ní tọ́ba rí bàbá àmọ́ kúnlẹ̀ wọ́n lálẹ́ ẹ̀ láyé yóò bá lẹ́bù ẹ̀hán ẹ̀ wọ́n á ti bọ́ sí ọlọ́àbí àti wọ́n á jọ dìrọ̀ tòtòrí dìé lé wọ́n ní eléyìí jẹ́ bó jẹ tọba tí wọ́n bá bínú kó bínú ẹlẹ́ẹ̀kejì wọ́n ní tí èèyàn bá ní bàbá tí ń sa amadíyà èèyàn sì ti fi yé bàbá yìí pé amadíyà kúfùrù ni kìí ṣe islam nítorí pé amadíyà sọ pé irọ́ lọ́lọ́run pa irọ́ là muhammad sallallahu pa àti pé mírízà ahmed kọ́ọ̀dì yá ni lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ilé ìtọ́tako alukurani ìtọ́tako sunna ẹnìkan ò sì ní kpọ́lọ̀ parọ́ kọ́kọ́ anabi parọ́ àfikọ́ jẹ́ kéfè tó bàbá bá invite àwọn jẹ̀mọ́ àwọn wálé àtàwọn mọ̀ọ́lá wọn àwọn àfa wọn bàtà àwọn àfa wọn adé bàbá wa ní ọmọ òye bá ń bá sọ̀rọ̀ gbogbo táwa ń ṣe táwa fi ń gbá yìí tàbí fi rí ọ̀nà ọlọ́run káwọn àlùjánnà ìyẹn amadíyà ọmọ òsè àwọn náà bá ti dojú ọ̀rọ̀ kọ ọmọ pé ń gbọ́ kí ló dé tí wọ́n bá wọn ṣe amadíyà ọ̀ràn yìí ló bá ní à súnà ló ń tẹ o ahlu sunnati wal jamaa lò wọn wá rí nǹkan kan sọ lé e gbogbo tó àbá ní kó o ṣe sàláàtì <laughs> ẹ̀yin lọ́kọ̀ọ́ sẹ́yìn ní sọ̀láàtì lamẹ́díyà nàìjíríà limited kò sí sọ̀láàtì mbẹ́ torí gbogbo ẹjẹ́ ẹ̀sẹ̀ ń gbára gbó náà ni wọ́n á ní àwọn eléyìí ò lè sọ jù bẹ́ẹ̀ lọ wọ́n fi kángara ara wọn lọ wọ́n á lọ tán bàbá bá fà kékọ́rí bàbá bá ní gbogbo ọmọ torí ẹni tí òun ti pera lálùsùn náà láàrin àwọn ọmọ ọlọ́run tó ti ṣe ó tún ti rá àwọn ọmọ mi fà àwọn náà ti ṣe súnà wọ́n ti fi àmàdíyà lẹ̀ bàbá wa rí i pé omi ń tán lẹ́yìn ẹja ẹ̀fẹ́ sọ sí ìhòhò ní òtútù abẹ̀mẹ́túmá bàbá bá dìklẹ́à rẹ̀ gbogbo ọmọ tó wá ti lóhùn bóun sí amadíyàwó kọlọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí lọ́ọ̀bù rẹ̀ ń ṣe tí ó sọ pé lè gbé kulé mu ó ti ra rẹ̀ dànù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó bá kú lórí amadíyà yẹn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ò ní jogún rẹ̀ ọkàn jẹnu yà lásán ni. nítorí pé láyẹ̀rẹ̀ fẹ́ mùsùlùmí kàfíìr wàlẹ̀ kàfíìr mùsùlùmí bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam sọ mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí tó ń kàn jẹ ni. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ torí ẹ̀yin kórìíre o tọ́lọ́mọbẹ ẹlẹ́dàá tó ṣe yín ní alààyè tọ́jọ́ jáde kúrò ní òkú tí ò sẹ́yìn lókù yọ jáde kó nú òkú adúpẹ́ fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ẹni tó náà bá ní irú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ irú bí ẹni tó lọ́ọ́ ràn lọ́wọ́ yìí bóun ti ṣe gbégbèsè tó lọ́ọ́ ràn lọ́wọ́ tó sì dúró lórí rẹ̀ sísìn wọn náà gbìyànjú lórí àwọn tiẹ̀ náà aláàánú lọ́lọ́ bàbá ẹlòmíì ní ìsìn ọlọ́yàdé ni ẹlòmíì ń sàgò ni tí sì gbé ni bàbá létí ń bọ tí ò ẹ pẹ̀lú wọn torí kò ní dáa kọjá pé wọn kú tán lọ́wọ́ pé káà tó bá lọ jẹ́ pé kí ló dé tó dáadáa sọ̀rọ̀ àbámọ̀ láéláé máa jẹ́ fún yàn wàláì ẹ̀yẹ́ gbìyànjú ẹ sọ́wọ́ ọlọ́run lè tara yín yí bàbá ń padà tọ́lọ́ba yín tọ́ba bá yín yí padà ẹ kú oríire ni tí ọba wa yí padà náà ọkàn tí yóò tún balẹ̀ tẹ́sí kú pé ah èmi ti ṣe o bàbá rí wọ́n sọ pé òun ní pati kọ̀ wá sẹ́ ìka àfi tí ìbá ṣe yorùbá yìí tó ń lé tọ́ ẹ kí wọn lọ sára bàbá àtìyá rẹ̀ àfi tí ìbá ṣe yorùbá yìí ṣébí àwọn bàbá yín náà lóńdè àbí wọn lóńdè wọn lásòrọ̀ wọn lásòkọ́ gbogbo ẹ náà wọn nínà ìyànjú wọn ni wọn gbà bàbá rẹ̀ wọn kú tó wọn gbà àwọn àbúrò rẹ̀ tètè káwọn kí ni ẹ lọ kò ní dàgbà tó bá kí wọn kó wọn àmọ́ dáa kún orí tí bàbá rẹ fi kú ọ̀dà kí bàbá rẹ gbé lọ́bọ́lọ̀ tánàbí sallallahu alaihi wasallam sọ fún sàbẹ pé látàrí ìfúnpá yìí tí wọ́n fi lè kú bẹ́ẹ̀ ò ní soríire láéláé o ti wá jẹ́ bàbá rẹ kú lábẹ́ fáìlì ò ní láéláé ọwọ́ ni wọ́n ka kú èsì ka kú látòjú ayé rẹ̀ yọ ni ilé ẹja gbìyànjú ọmọbìnrin kan a ó sì ń tukú gbogbo èèyàn lórí wàláhì bàbá rẹ̀ ọjọ́ ọ̀gá ńlá nínú àwọn ẹni tí ń bọ òòṣà ó sì ń pera rẹ̀ mùsùlùmí náà ìgbà tí ọmọ yẹn wá ń pariwo pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ lọ́kọ bàbá yẹn wá sọ pé àwọn ọba bọrí nítorí pé àwọn ti bọrí fún tẹ́lẹ̀ wọ́n á tún orí bọ torí pé táwọn bọ fún tẹ́lẹ̀ yìí àwọn fi wá ààbò fún pé tẹ́nìkan bá fẹ́ bá lò lọ́nà zina báyìí báyìí ni ó rí fọ́ntìn wà tó ti wá rí sọ́hún tó ti wá débi pé yọ̀ lọ́kọ torí ká burú yẹn ọmọ bá sọkọ rẹ̀ àwọn gbọ́dọ̀ tún bá tún rí bọ́ ọmọ yìí yọ mọ wá pè ah ntí bàbá ń sọ ni ntí kìnnìkan ṣe kìnnìkan ni ọ̀wọ́dọ̀ ṣe ṣe kìnnì orí orí òfò kìnnì wọn bọ̀ ọ̀tá ọgbọ́n níta ń sọ fún ọ̀bọ̀rí yẹyẹ kan ọ̀rọ̀ wa lé débi kan lọ sí báyẹn lọ sọ́dọ̀ lè má mú lu wọn níta fẹ́ ṣe fọ́mọ ni o ọmọ ṣe fẹ́ àkíkọ́rí lè má mú lu ní lọ bọ́ kọ̀ọ̀dà pẹ̀sìn wàláhì nǹkan ìyàlẹ́nu ọmọ ẹ̀fọ́ bí ó ṣe pé òní ṣe ń náà ni ọmọ tó fẹ́ fi ọmọ wá bàbá yẹn tún tíráì láti lò ó tún bá pé tọ́ alùsùn náà náà lélẹ̀ ó le ọ̀dà pé bàbá rẹ̀ wá àwọn pé bàbá gbogbo wọn náà ẹ̀bọ̀ wọ̀wọ̀ náà ni wọ́n bá sọ fún pé à kẹ́kẹ́ aburú ṣe wọ́n ni o ẹ̀ mọ̀ fáwọn máa ṣe àmọ́rú tí wọ́n lọ gbà lẹ́sẹ̀ àwọn náà ti mọ̀ pé bàbá àwọn irú rọ̀ǹbọ̀rùn wọ́n bá ti àbúrò bàbá wa tó ń ti gbẹ́sìn a lẹ́tọ̀ọ́ láti pọmọ yín láti ẹ̀pẹ́ kọ́bọ̀rí torí kò tí ì dìyàwó tiwa òfin ọlọ́run sọ pé ń gbọ́ ọba dìyàwó tán lọ́kọ́ tó lè pàṣẹ fún un bàbá bá ló ń kọ́ lọ́mọ kókó lé wọ́n sá lọ so igi wìláyà rẹ̀ di ti Islam wọ́n lọ so igi níbi tí wọ́n ti so mọ wá ń bi ọmọ ńjọ tó kóra rẹ̀ wá bí wípé bóòlù tí wọ́n fi lè nìsín ó ní kókó kó lára ó lè ọkọ rẹ̀ sí òdòpọ̀ lọ́gbò súnmọ́ ó ní bóòlù <laughs> nítorí di eléyìí tá a bọ́ lọ dúró jẹ mọ́ ẹ gbìyànjú pẹ̀lú àwọn òbí yín kò sẹ́ni tí ó wù nù wa kó wọn wá àlùjánnà kí bàbá rẹ̀ wọ̀ ná kò sẹ́ni tí ó wù nù wa kí wọn wá àlùjánnà kí ìyá rẹ̀ wọ̀ ná kọ́lọ́ ṣe wá àtàwọn òbí wa lọ́mọ àlùjánnà náà ìbéèrè ti parí ní lálẹ́ yìí béèrè tó ìbéèrè ti parí lálẹ́ yìí wọ́n ní ìmáàmù kan kú àwọn rí i pé àwọn ìmáàmù ìmáàmù á péjọ ọbẹ̀ ẹnìkan bá ti sọ látùl jánásà omi ò omi ó tún bọ́ ọbẹ̀ omi ó tún bọ́ ọbẹ̀ láti máàkì kó lè má mú lóku adádálẹ̀ lásán ni àtàmì odó lábẹ́ òfin ọlọ́run tẹ́tọ̀ bá ti pé èèyàn kan náà ni ó ti sọ láti jànáza sí la bẹ́ẹ̀sì wọ̀ bẹ́ẹ̀sì òbúkátà èèyàn méjì òbúkátà mẹ́ta àmọ́ àtàkìyèsí ta lẹ́ni náà tó fẹ́ síwájú ṣe sọ láti sí la ṣé mùsùlùmí gidi ni àbẹ́lẹ̀ bọ̀ torí pé pẹ̀lú ara lè má mọ̀ tí mà sí kíkọ̀ máa tẹ̀bọ̀ èyí tó kù gan bóyá ìlẹ̀ mà lè má mọ̀ orí tẹ́lẹ̀ bọ̀ ló náà olóògùn paraku babaláwo ọlọ́fọ̀ yóò máa pọ̀fọ̀ kọ́ máa kó èrè tó bó ṣe máa fọ̀ ṣerun wa náà lẹ́pẹ́ ń ṣe sọ láti sí la ẹgbẹ̀rún sọ láti ò lè ràn lọ torí pé sẹ́gbọ́sọ́ lọ́kù bó lẹ́sìn fẹ́ ṣe náà láti sọ wípé gbogbo ẹni tí ń fẹ́ kí ìyànjú ẹni tó bá ṣẹ́kù kó wúlò fóun lẹ́yìn ìgbà tó ń bá kú ìwọ ló ti ṣiṣẹ́ rẹ̀ lẹ́kọ̀ọ́ tó lọ. gbogbo ìyànjú tẹ̀yìn tẹ̀ ṣẹ́kù láyé tẹ bá gbà fẹ́ni tó ti kú fẹ́ni tó kú ọ̀bá ti sánà kó wúlò fóun wàláì kò ní wúlò fún. ọ̀nà wo ló ti sánà rẹ̀ lẹ̀ ó kú mùsùlùmí gidi ó ní mẹ́bọ mẹ́sì ó ní dalúrú papọ̀ mọ́sápà èèyàn kan náà ni ó ti sọ láti sí ọ̀la kọjá mùsùlùmí gidi kọ́ má jẹ́ lẹ́bọ̀ náà la fi sọ pé tó bá kó kú máa ríran sì máa ń sọ̀rọ̀ òkú mi gan sọ pé sẹ́rí pé kàlẹ́ yín kìíní ọ̀daràn ilẹ̀ jẹ́ ó síwájú ẹ̀yìn pé kó sáwò gbogbo ara rẹ̀ wò ó ń dè bẹ́ẹ̀nbẹ́ ẹlòmíì tún fi àfọ̀sẹ́ fi sápò wà ẹsì fẹ́ ṣe sọ láti sókùlà àbẹ́ẹ̀ rí ọ̀ràn á dá bó ti ṣe tó eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yẹn kílẹ̀ pé. ìmáàmù ṣe sọ̀láàtì ìṣà ibi tó ti yẹ kọ́ ka kí ó sókè ọwọ́ gbàgbé gbàtà àwọn àrùn subhanallah ọ̀yẹ̀ ká lákèésì kápẹ́rọ́ ká alákọ̀ọ́kọ́ ni ìmáàmù ṣe àdàkẹ́ lọ ṣé jọ̀wọ́ àwọn olùsèpá náà ló gùn tó báyìí ẹ̀ subhanallah ìmáàmù bá ní alam dara kayfa fa'ala ẹ̀wò ẹ̀wò ó ti parí fatia <laughs> kótó ti pẹ́ nǹkan tají so tó bá ṣẹlẹ̀ báwọn wọ́n ní ṣebí tó ka kí ó dé jẹ́jẹ́ yẹn ni ó ti gbóhùn sókè ní àbíbáwò àwọn olùmọ̀ sọ pé tó bá yẹ pé ibi tó ti yẹ ká ka kí ó sókè ni ìmáàmù bá ti gbàgbé ka kí ó sílẹ̀ tó bá wà rántí yóò tún fatia bẹ̀rẹ̀ ni o yóò kà sókè. So eléyìí ìjàgbọ́ ti ṣe jẹ́ ọlọ́run ẹlẹ́dàá kó fún alágbọ̀ọ́yé eléyìí tó pé nínú ẹ̀sìn wa àlékún àgbọ̀ọ́yé ọlọ́run kó ṣe fún wa àwọn níta àwọn àgbọ̀ọ́yé kọ́lọ́run ẹlẹ́dàá wa kó ṣe láwùí jàre fún akọ́mọ̀sẹ̀ ń balẹ̀jọ́ kọ́ràn wa lọ láti máa fi níta àgbọ̀ọ́yé ṣe wà o kọ́ràn wa lọ́wọ́ kọ́mọ̀sẹ̀ dá wa dára wa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.